الله من الشيطان الرجيم قالوا آمنا برب العالمين رب موسى وهارون قال فرعون آمنتم به قبل أن آذن لكم إن هذا لمكر مكرتموه في المدينة لتخرجوا منها أهلها لتخرجوا منها أهلها فسوف تعلمون لأقطعن أيديكم وأرجلكم من خلاف ثم لأصلبنكم أجمعين قالوا إنا إلى ربنا منقلبون وما تنقم منا إلا من آمن بآيات ربنا لما جاءتنا ربنا أفرغ علينا صبرا وتوفنا مسلمين وقال الملأ من قوم فرعون أتذر موسى وقومه ليفسدوا في الأرض ليفسدوا في الأرض ويذرك وآلهتك قال سنقتل أبناءهم ونستحيي نساءهم وَإِنَّا فوقهم قاهرون قَالَ موسى لقومه استعينوا بِاللَّهِ واصبروا إن الأرض لله يورثها من يشاء من عباده والعاقبة للمتقين قالوا أولي من قبل أن تأتينا ومن بعد ما جئتنا قال عسى ربكم أن يهلك عدوكم ويستخلفكم في الأرض فينظر كيف تعملون ولقد أخذنا آل فرعون بالسنين ونقص من الثمرات لعلهم يذكرون إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستغفره ونتوب إليه ونتوكل عليه ونؤمن به ونستهديه إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ọpẹ́ ni fún ọlọ́run ọba tí ó dájú ọ. alhamdulilah fasubhana man la yaqdiru al-khaliqu qadrahu wa man huwa fawqa al-arshi fardun wahidun. Ọpẹ́ ni fún Ọlọ́run bá ti apá rẹ̀ káàkiri darí gbogbo ayé àtọ̀run. Fasubhana man la yaqdiru al-khaliqu qadrahu. Gbogbo èèyàn tó ń darí láyé, ọ̀rọ̀ tó wà lẹ́nu wa náà láyé ni pé igi kan ò lè dágbó ṣe ṣùgbọ́n jẹ́ kan ọlọ́run ọba ó ń tàjọba rẹ̀ ṣe. Subhana mọ́lá yàkùdìrú lẹ́kọ́lẹ́kùn kọ́dìrọ̀ fún. Òbùkátà sí àdìbẹ́sà kankan. Ṣùgbọ́n gbogbo àwọn ẹ̀dín yẹn sáwà ní àwọn àdìbẹ́sà oríṣiríṣi láyé pẹ̀lú ẹ̀ náà làwọn àṣìṣe àṣìṣe àṣìṣọ àṣìṣọ àṣìrù láwọn ìwà tó tún pọ̀ lára rẹ̀. Subhana mọ́lá yàkùdìrú lẹ́kọ́lẹ́kùn kọ́dìrọ̀ fún ń ṣàfọ̀mọ́ orúkọ ọlọ́run ọba. ojú a máa ti gbogbo ọlọ́lá ayé gbogbo onípò ayé a máa rẹ̀ wọ́n tẹ̀ nígbà táwọn náà bá ń gbúrò pé ọlọ́lá kan tó ń kan tó ju tàwọn lọ. wọ́n mẹ́rin kò sọlọ́lá kan kò sónípò kan kò sálágbára ayé kan bí kì í ṣe kọ́ lọ́wọ́n bá ló fún lọ́lá ló fún lágbára ló fún nípò. wà á máa ń hùwà fáwọkọ̀ àríṣì ìfàrọ̀dánmú wà àdán. ọlọ́run máa mọ̀ ọ́n mọ̀ fi ọlá àti ipò àtagbára a máa fi ṣàdéhùn fẹ́ dé àǹgbà tó bá wá dá lọ́lá tán ẹ̀dá wa bẹ̀rẹ̀ sí rírà rẹ̀ bí ìgbà tó ń ti dé òfin òrèrè tó ń fẹ́ dé. wà á ní òwò àfà ọkànlẹ̀ àríṣe fárúdọ̀ ọmọ wa ṣáàdọ̀. ẹ̀dá máa wá sọ̀rọ̀ bí ìgbà tó rò kóun ti di ọlọ́run ọlọ́run bá ní innal insana la yadgha. mẹ́ṣọ̀ ẹ̀dá ni pé nǹkan kékeré báyìí tọ́lọ́run bá kàn fi sọ wa lẹ́nu wò a máa ń rúgani ọlọ́run bá ní ẹ̀dí èèyàn máa rúgá a máa gbẹ́rù pọ́nrí a máa ti gàrù a máa gbẹ́rù pọ́nrí a máa ti gbéraga nígbà wo ni nígbà tó bá ríra rẹ̀ pé èmi ni mo tó báyìí ni mo jà báyìí يقدر لخلق قدره ومن هو فوق العرش فرد مواقع àhàdán. àwọn kan máa wá wò pé ìwọ kẹ̀ àwa mọ̀nà táwa lè fi fún ẹ nípasẹ̀ ìwọ kẹ̀ àwọn kan wá dúró nídìí o pé ó dáa tàbá gbàbí tàbá rí ẹ mọ́ àtúgbàbí ṣùgbọ́n náà wọ́n bá kọjá ẹja gba bí wọn ẹja wà á máa lámùtù náà sí ìhùlẹ̀ kọ̀ọ̀lá ikú وإن لم تفرده العباد فمفرد وإن لم تفرده العباد فمفرد àsìkò lámọ́yìn ti lọ gbogbo wàhálà rẹ̀ gbogbo ọlá rẹ̀ gbogbo opó rẹ̀ gbogbo agbára rẹ̀ wọ́n ti gbọ́ lálọ́wọ́ ẹ̀ báyìí kò sírò eléyẹn fọlọ́run wọn. wàmà ńlá náà sí ìhù lè kọ́lá ikú mọ́ lè kàbó. ìjọba tẹ́nì kan ń bá dupò rẹ̀ bá a ṣe lè máa bára wa dupò láyé. wàmà ńlá náà sí ìhù lè kọ́lá ikú mọ́ lè kàbó. ìjọba tí wọ́n fi ẹ̀lẹ́sàn gbé débẹ̀ tí a fi fẹ́ tún fẹ̀lẹ́sàn gbàjáde. wàmà ńlá mútu náà sí yọ̀yìnbó lọ́kọ̀ọ́lá ikú mo lè kàwó. Òjogún òjọ́ lọ́hùn lọ́dọ̀ àwọn bàbá rẹ̀ kan. Wà ilà mútu fárí bí wulí ìbádùn fàmú fúnradùn. Débi tí àfi máa wá sọ pé ṣé báwọn bàbá rẹ̀ náà tó jogún ẹ̀ lọ́dọ̀ rẹ̀ ti gbó náà bọ̀ wá kú. Wà ilà mútu fárí bí wulí ìbádùn fàmú fúnradùn. Àwọn bàbá àṣàlẹ̀ kan ni wọ́n fi sípò tó fi ti gọ́ọ̀nà tó fi ti president tó fi ti tó àwọn ni wọ́n dictate ìbò kò sí fọ́lọ̀. tùnà sí ìhúlẹ̀ kọ̀lá ikú mọ́líkà hù. gbogbo tó wà nípò láìlẹ̀ rú máa ń fà láyà rẹ̀ máa ń já. láǹtùnà sí ìhúlẹ̀ kọ̀lá ikú mọ́líkà hù. tó máa ń wò pé táwọn èèyàn bá yarí mọ́ òun lọ́wọ́ báyìí wà lámà dé òun náà máa mánéjì àwọn èèyàn. wàmẹ́lá. a máa fi rọ́ọ̀ṣì míì a máa fẹ̀sàn ṣì míì a máa fagọ̀ ṣì míì ṣùgbọ́n lọ́wọ́ ọba lọ́tùnà sí ìfòlùkọ́lá ẹ̀kọ́ kọ́líkà wàyí lámùtò bá dé kí olè rìn sọ́mọ̀ bó ṣe tó yìí òun náà ní o. màlíkù sàmà wá ti ṣe dáàdì wá ha. gbogbo ìhàlẹ́ wa àti ìhàlẹ̀ àwọn tí wọ́n máa ń talẹ̀ onídàtílẹ̀ bí i tiwọn náà nígbà tí wọ́n bá talẹ̀ tán kò rọrùn fún wọn kí wọ́n pò sí kan mú sọ́mọ̀ náà ta o. màlíkù sàmà wà tí ṣìyáàdì wà rúdì ha. ojú tẹ tó talẹ̀ sí òrókè sà. Allahu akbar kabir. Màlíkù sàmà wà tí ṣìyáàdì wà rúdì ha. Ẹni tó wà ní àkóso sọ́mọ̀ tó dàkóso lẹ̀.

Ọlọ́run ló tọ́ lọ́wọ́ bá jẹ́. wàlẹ́ ìsáàdì ṣe ìní àwọn kọ̀dọ̀ ó ta àwòdò. òjò tó ń rọ̀ yìí ti ń rọ̀ kọ́lọ́run tó dà nábẹ́ wa Adam. òòrùn ti ń rọ̀ kọ́lọ́run tó dà nábẹ́ wa Isa tó ń pè ní Jésù. alẹ́ ìsọ́lá tó sọ̀rọ̀. aṣẹ́gun ti ń fẹ́ kànábẹ́ Muhammad tó dáyé. sallallahu alaihi wasallam ilẹ̀ tí ń mọ̀ ilẹ̀ tí ń ṣúkọ́lọ̀ tó dánúbí wa àyíṣà nínú wa Mùsá àṣẹwá ní ìgbàkọ́lọ̀ tó ń ṣe gbogbo nǹkan yí láti ti pẹ́ Ọlọ́run lọ́lọ́run, ó nìkan ṣúná lọ́lọ́run, pé méjì kò bí mẹ́ nìkan òbí. Sámàwà ti ṣe dáadé wà rò ní ha. Òdodo ọ̀rọ̀ kan ni tí ò ní rí bí jí ó sí lára ẹni tí ò tí mọ́ Ọlọ́run, tó ṣe ń ṣe nǹkan mí lọ́lọ́run. Allah òdodo ọ̀rọ̀ kan ni tó nílà káyè tó ìtú ìmá sílọ abẹ́rẹ̀ tí tí ó kọ́ máa ronú pé òótọ́ mà ní kí wọ́n sọ yóò ọmọ àti ẹni ní màá ní sáwà ń tèlọ lọ́wọ́ yóò àwọn kan náà mà lọ kó yẹn ní àbókúta yìí jọ sí àwọn ń ta ẹ̀kọ́ àti nǹkan lé lórí yìí o máa rò lọ́dọ̀ ara tiẹ̀ lọ́hùn-ún a máa wá ronú àti jàjàbọ́ kúrò nínú gbẹ̀kùn àwọn máa ronú àti máa sin ọlọ́run tó dá wọn àti tí wọ́n sìn. màlíkù sábà wá ti ṣídà ní ìwà rọ̀dì ha. àti sọ́mọ ọlọ́run àti ilẹ̀ rẹ̀ òun ní nǹkan rẹ̀. wọ́n lè ṣàti ṣe inú àǹkọ́bọ̀ ọ̀tá àwùjọ. wọ́n lè ṣàti ṣe inú àǹkọ́bọ̀ ọ̀tá àwùjọ. kò dẹ́ ṣe pé ńgbà tó bá jẹ́ àsìkò kan.

Allahu Akbar. Àwọn ọkọ̀ táwọn ọ̀dẹ̀ jámà kàkà lánàá láàrin káṣẹ́jú káyà wọ́n dẹ̀ dẹ̀ tó lókìkí tó lórúkọ. Àwọn kan rẹ̀ rẹ̀ lọ́wọ́ àwọn kan sunkún. Àwọn kan banújẹ́ lọ́wọ́ àwọn kan fò sókè inú wọn jù báyọ̀. Tàlẹ́ni tó ń ṣe lè fẹ́ dáláyé. Allah. Sọ̀látà wàtà ìsìlímọ̀ wà أنصر عليكم كاتي ولا علوم تعم جميع المرسلين وتشمل أم بيولهم كجا كجا كاركم باو جيشة رسائي وأزكى صلاة الله ثم سلامه يتوسف بنت جنين الله تعالى إنسان صرعي وعلى المصطفى خير البرية تنزل أتدى يريد فنبي صلى الله عليه وسلم وعلى المصطفى خير البريات تنزل ó dájú ṣáká bẹ́ẹ̀ bọ́lá ń ṣe torí kì í ṣe tí a máa ń bínú sí lálùkìyàmọ̀ anábì sallallahu alaihi wasallam aṣíwájú ní fáwọn anábì tó ṣíwájú rẹ̀ ọlọ́run ọba ló mọ̀ àwọn ọmọ sí bẹ́ẹ̀ tó bá tó bẹ́ẹ̀ nínú àwọn ọmọ tiẹ̀ náà bóyá kó bínú pàì tó bá fi tó bá pọ́ lábẹ́. وما نقول عن حبيبي مصطفى lọ́lọ́run fi ń pín owó. Wa Muhammadun lil alamina imamu. Ọjọ́ orí kọ́ lọ́lọ́run fi ń pín ìmọ̀. Wa Muhammadun lil alamina imamu. Kì í ṣọjọ́ orí lọ́lọ́run fi ń pín òkìkí àbílẹ̀ aká ìyàbọ̀gbọ́n. Ètò ọlọ́run ọba ni kóníkàlùkù náà wo pẹ̀lú ipò lòun wà nínú ọmọ bàbá tó ń. tí ọba wá rí bẹ́ẹ̀ nínú ọmọ bàbá tí àbí ya tí ẹ tó wọnú ọmọ ìyá mi àbí bàbá mi ẹwà wẹ̀ ń ń fàyọ nínú wọn pé tí ẹ ṣe wá jẹ́ àwọn aṣíwájú ẹ̀kan màrí àwọn ẹ̀gbọ́n rẹ̀ kan màrí àwọn tọ́mà tó fi lọ́mọ kan màrí ọlọ́run tó bẹ́ẹ̀ ni ara ó wá ní kọ́lọ̀gbà tó kéré láyé tó fi jíṣẹ́ ọlọ́run ó wá ní ànílá kìyàmọ̀ sẹ ìwọlá síwájú àwọn tí wọ́n ti lọ yẹn fa Muhammadun lil alamina imama àwọn èèyàn máa wá rọ́kẹ̀tíkẹ̀tí lálìkìyàmọ̀ láti lọ bá àwọn ànábì ọlọ́run pé ẹjọ́ ọ̀rọ̀ wá pàkàtọ̀ lónìí àti fẹ́ ṣe sí báwọn láti fẹ́ gbé kà àti rálìjọ́ náà wọ́n tẹ́kẹ̀ẹ́ oníkàlùkù àmà wá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ gbogbo tí kó wá ṣe jọ wà lọ bá mi ṣì pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run wọ́n dọ́dọ̀ anábì náà a ní apá mi ọ̀ka wọ́n dọ́dọ̀ anábì Ibrahim wọ́n máa ní nafsi nafsi ah tèmi tó mi lẹ́rù má ní èmi ti ṣe é tèmi ṣe ṣùgbọ́n láyé táwa yìí wọ́n tó dọ́dà níbi wa ní sá aléhì sọ́látù wọ̀sánà náà ní àà ọ̀ràn tó jẹ́ dáṣẹ́ mi lọ́rùn láyé ó kọjá sísọ wọ́n pè mí lọ́lọ́run wọ́n pè mí lọ́mọ kọ́dà wọ́n tún ní ìmì àti mi lọ́lọ́run méjì ẹnìkan ṣe tó máa jó láti ṣìpẹ̀ ń jẹ́ náà ọ̀nà àdẹ́bì sallallahu alaihi wasallam wa Muhammadun lil alamina imamu wa Muhammadun lil alamina imamu àwọn èèyàn tún wá ara kẹ̀tíkẹ̀tí ó dọ̀dà àdẹ́bì sallallahu alaihi wasallam àwọn òjíṣẹ́ ọlọ́run bá wa dá sọ́rọ̀ wa

kó má jà sọnù ká tó sọnù lẹ́yìn a ti wà lójú ọ̀nà yìí kó má sí bá gbogbo yòówù kó lè sọ̀rọ̀ àrẹ̀ jẹ́ ọlọ́mọdé tó sí wa. ṣíṣe ṣíṣe eléyìí tí a fi máa ń gbé ẹni ìrẹ̀lẹ̀ ọlọ́njọ́ o. kíra wa káàbọ̀ sí ìjókòó wa a fi ń bá gbèsè ayé kan nínú anókìkí káyé anábẹ̀wà Musa alayhi salatu wassalam àti arákùnrin ọ̀dá ara kan tírípọ́lọ̀ wọn bá pè bẹ́ẹ̀ làwọn náà ṣe pè bẹ́ẹ̀ o eré tí gbogbo yẹn náà tún mọ̀ tí wọn náà tún lókìkí káyé níta burú ìtàmọ̀ sí fìràwò táwọn kan náà tún ṣe ń jẹ orúkọ ìlọ́dọ̀ tí wọn ọni farao ọ̀nà tóun náà gbọ́rọ̀ rẹ̀ gbà tó fi wá gbá fáwò lẹ́yìn tí ó rò pé òun fẹ́ jèrè tó padà wá dẹni yẹpẹrẹ ibi tí a bá dé lánàá náà ni gbogbo ṣe organize public lecture ṣùgbọ́n tẹ́ pín tó wà láníyàn ti ọ̀tọ̀ ní ṣùgbọ́n tọ́lọ́run fẹ́ ṣe ọ̀tọ̀ ọlọ́run bá fẹ́ parí iṣẹ́ àwọn kan ṣe pàdé tọ̀tún tòru àní tọ́lọ́run fẹ́ ṣe o ti parí ọtí mọ́bí tó ń fẹ́ gbé ká Allahu ya'lam haythu yaj'alu risalatahu ọlọ́run bá lòun lòun mọ́bí tó máa ń gbé rìsálà ń kà ẹni tó ń fẹ́ fi ṣànọ́bí ọlọ́run gbàtọ́nà fẹ́ ṣànábi náà sallallahu alaihi na lánàbí ọlọ́run àwọn àtàkàn náà yarí ń gbàtọ́ gbọ́ pé wọ́n ni Muhammad ní ànábí ọlọ́run ọlọ́run ṣe wá ṣe ọlọ́run kẹlẹ́dẹ́ tí kìí ṣe kan mìnàlẹ̀kọ́rìyà الله بان دعوه يقول أهم يقسمون رحمة ربك رحمة ربك نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا بينهم معيشتهم في الحياة الدنيا ورفعنا بعضهم فوق بعض الدرجات يتخذ بعضهم بعضا فخرجا ورحمة ربك خير مما يجمعون ọlọ́run ní ẹ̀dá kan jan kata ni àwọn èèyàn kan dara wọn láàmú ni. àwọn yaqsimuna rahmata rabbik. ó ní sáwọn èèyàn ni wọ́n ń pèkè ọlọ́run ni. àwọn táwọn náà fẹ́ bá wa sílẹ̀kẹ̀ ń sá fẹ́ gbé ṣe wa lé lọ́wọ́ ni. nàánú kọ̀ọ̀bá múná àbẹ́ ìnáwó máa ń dàtà ọ̀hún fi àyà ti dùnìyà. àwa náà ṣáà ti rọrí fínísì tó ṣẹlẹ̀ láyé yìí. wàhálà àwọn èèyàn làkàkà àwọn èèyàn lórí pé lágbájá lásàfẹ́ fi sípò báyìí tọ́lọ̀ wọn bá ọba ti ní nínú àkọọ́lẹ̀ rẹ̀ pé lágbájá ló fẹ́ wà ń pè náà wàhálà yà á kàn já sásán ni wọ́n kàn náwó nára wọ́n ná ipò wọ́n lágbára gbogbo ẹ̀ náà kàn tẹnu pé kò ní. ọlọ́run ní bá a ṣe ń ṣeré. nàhánà kọ̀sámù náà bìnnà ọmọ yìí dáta ọ̀hún fílhàyà ti dùnìyà. ó náà wọ́n lọ́run náà pín kẹwàá láyè ìjẹ́ ẹ̀mú tẹ́yìn wá ń halẹ̀ pé nìkan ló yẹ kó jà náà di ọ̀rọ̀ àní jẹ́ ẹ̀mú tí ń nà láyé ta ló ń fún yín ẹ̀wù bí tọ́lọ́ ń gbà yọ sí wọn. ṣé bí wọ́n ṣe ní àbí kẹlá tọ̀dọ̀ ọlọ́run tó bá ti nà jíjẹ mímu mọ́ yín kí lẹ́yìn wá fẹ́ jẹ tọ́lọ́ bá di ojú rẹ̀ mú káì tọ́lọ́ ń di ojú mú tó mi ò jábọ́ táàkì nǹkan bọ́lẹ̀ tí ò yọ wọ́n wáyé apá ànábìwáyé sátán pẹ̀lú jésù láti ní kí òjò wa kílẹ̀ kójò bẹ̀rẹ̀ sí rọ̀ kí kérúbì máa wá jáde kò lè ṣe apá anábà muhammad sallallahu alaihi wasallam wallahi kò ká kó ní ó yá òjò bẹ̀rẹ̀ sí rọ̀ máa jáde. kí ló fàtàpá àwọn òbí ká torí pé èèyàn ni wọ́n ni ẹ̀dá ni wọ́n ni ẹni pápá rẹ̀ ká náà lọ́lọ́run tó dá àwọn náà. wàrà máa ń bá tọ̀hún fa ọkọ̀ máa dé dára jẹ́. ọlọ́ni àwa ṣe nínú ètò ayé. rọ̀fọ́nà báwọ̀dọ̀hún fọ́kọ̀ báwọ̀dì ń dárò jẹ́. a gbé àwọn èèyàn kan ga láyé jura wọn lọ. fọ́kọ̀ báwọ̀dì ń dárò jẹ́. a fi àjùlọ sáyé. àwọn ọmọ ọmọ nke ajụrụ lẹ̀ a máa máa jura wa lọ àwọn ọmọ bá ní ṣe ìjàkadì ẹni lọ ìjàkadì kọ́ ó lọ máa máa ní ìtìtorí kíni ó tó kọ́ pọ́pọ́ tó ń bá bá já. ó ní pé tí gbogbo wa náà àjòjọ ládọ́gba kò ní sẹ́ni kò ní sí fọkánẹ́sà tó fẹ́ bí mi àti fẹ́sà àmọ́jọ wa kò ní síyàn tó fẹ́ sí géètì ọ́fíìsì kò ní sí síkárìtì tó fẹ́ ṣáàdúgbò máa kò ní gbogbo wa náà bá ti wá dolówó. lè á tẹ́bíta tó hún bára tán yá. ọlọ́run náà mọ̀ bẹ́ẹ̀ ni ẹlòmíì wá rówó ra mọ́tò kò mọ mọ́tò wà. ẹlòmíì ò mọ mọ́tò wà ó dẹ̀ ń kó mọ́tò jọ ẹlòmíì ó bẹ̀ẹ́ lè wa mọ́tò lójú òfurufú ṣùgbọ́n láwọn bọ̀ fún ní kápá àti ìlera táyà wọ́n ra wọn gbé fún òun wà oríṣiríṣi mọ́tò mọ̀ wà ṣùgbọ́n ilé ìlọ́wà lówà àti ráyì kò mọ́ wà. lẹ́tẹ́bíbà bàtùhún bàtàn sọ̀kọ̀rí yá. ẹlòmí ó ń kó owó jọ ni kò mọ kankan nípa ìṣirò owó àbí kó gbà kankan àbí kó gbà ọ́dítọ̀ kò yẹ sí kankan ní ìfà àwọn tírẹ̀là yẹn ti wọ́n fúlù dàwọn ẹrù yẹn tán tí wọ́n ti fẹ́ máa lọ kódà ní sẹ́ẹ̀tì sẹ́ẹ̀tì àti yẹ gbogbo ẹ̀wò tó pé ẹ̀ ó pèsà ọ̀gá ó pèsà kọ́dẹ̀ gbé ṣẹ́kì wá fún kọ́dẹ̀ buwọ́lù kò mọ́ yẹ kò mọ́ yẹ tó jí kò mọ́ tó lé èèyàn tó dẹ̀ mọ́ kà tó mọ́ ọkọ̀ tí gbogbo ẹyẹ yé kéré ọlọ́run dárí ọlá sọ́dọ̀. ọ̀hún yẹ kó sì mú náírà ṣàmẹ̀tàrà bí kaná nùkọ́ sàmúná gbé iná ọmọ ìṣàtà ọ̀mí àyà ti dúnìá. wàrà fana bàtà hàn fà ọkọ̀ bàtà dàrọ̀jà. ليتخذ بعضهم بعضا سخريا ورحمة ربك خير مما يجمعون ká ní gbogbo wa bá lọ lówó dọ́gba náà ni àwọn èèyàn ó ló fẹ́ máa bá wa ọ́pùlòdù sìmẹ́ǹtì lórí tírélà àwọn òní wọ́n fẹ́ ṣe léyìn Allahu akbar ó ní bóun ṣe máa mọ̀ ṣètò ayé fún wa rèé o. ọ̀rọ̀ àmà kan ní kó dá o wọ́n fẹ́ máa tó ọdún mẹ́ta mẹ́ta péré àbọ́dún méjì méjì kan ọdún kankan ọdún kankan o wọlé nìkan kan fẹ́ máa lò nípò ó yà gbogbo ẹ̀yìn ń mẹ́ ẹ̀yìn ẹ̀ṣẹ́ lọ́dún kankan kò lè kárí wa. kó tó kan lómi ò ti kú bọ́lọ̀n ṣe pé kalẹ̀ rí ó ti mọ yẹn tó fẹ́ dépò kan láyé ó ti mẹni tí ò ní débẹ̀ ó mẹni tó máa ṣe wàhálà tí ò ní débẹ̀ ó mẹni tí ò ní dààmú tó dẹ̀ máa kàn bó ṣe ṣe pa ànábì ọlọ́run rí ó máa ń mọ̀ pa àwọn kan lánàá rẹ̀ àwọn kan tún bínú wọ́n lọ́n fà wa Muhammad sọ̀lọ̀tà lánàá bí rẹ̀ àwọn ará Mákà tún bínú wọ́n tún yarí pé yẹ kó jẹ́ ìdílé ìdí ẹ̀ ìdílé mi ló yẹ kó jẹ́ láwọn yẹn tá a wọn tí wọ́n ní pọ̀lẹ́ kan. ọ̀kọ́lá fèrè àrùn dàrú ní akọ́tìlì kan.

torípé yẹn sọ ọjọ́ náà pé àṣà àyè fàánà àwọn àtàkìtàwò wàlàdà olóṣèṣe kọmọ iṣẹ́ àǹfààní fún wa kó wúlò àbí káàdẹ̀ ti ṣọmọ fìrà ọ̀nà jẹ́ ń dáná ẹsẹ̀kẹsẹ̀ kókò láǹfààní kan tó bẹ́ẹ̀ ṣe fẹ́ mi ó lè ṣàǹfààní fún wọ gbọ́dọ̀ ṣe sọ náà bẹ́ẹ̀ kò ṣàǹfààní fún wọn ìyẹn fi gbọ́dọ̀ máa ṣe ẹnu rẹ̀ tó ń fẹ́ máa fẹ́ wàkọ́lá fẹ́rẹ̀ àrùn lẹ́rú ní ọkọ̀ tó ní mú Fìràánù wa ń sọ fún àwọn èèyàn rẹ̀ yìí pé. Bẹ́rù ní. Sẹ́rí tó kàn báyìí ni pé Zàrú ní ẹ dá mi dá o, ẹ fi mi lẹ̀. Akọ́tún Mùsà mo tún kó àwọn òpìdá wà wọn ló tún kọ́ wọn nídán. akọ́jọ́ ìmọ̀ọ́sá. ẹkùn ilẹ̀ mo fẹ́ pa mọ́sá báyìí. wáyé àdé àwọn ọba ooo. akẹ́tù ló mọ̀ọ́sá. akẹ́tù ló. kódà kò sọ pé kò kọ́ tí ló akẹ́tù ló tó bá yá tó sọ pé ọ̀kọ́ tí ló mọ̀ọ́sá. mo fẹ́ bá mọ́sá jà. kò sọ bẹ́ẹ̀ kò mú fíìlù kọ́ Àkòtò ìlúmọ́sá. Tó bá ṣe wá ní pátá láti máa jẹ́ mọ̀ ṣáárá kàbẹ́nà sí lẹ́yìn. Ọ̀rọ̀ àjọ ń wàyá àjàdélé. Ṣùgbọ́n ká ó fẹ́ pátápátá ni. Lẹ́rù ní àkòtò ìlúmọ́sá wàyàyàdẹ́ àbàbò. Àjẹ́ tó tó dàrú

tọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ ìyá kan wá ń ṣe ẹjá sòótọ́ ọ̀rọ̀ kákan rọra tó ká ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn ṣẹ́rí tẹ́lá fẹ́ kọ̀rẹ́ tẹ́ tó ti ga tó ti dókìkì tó ti dáadáa tí èrò ti rọ́ tẹ̀lé lẹ́yìn àbíkẹ́ fi òṣùlùbù kọ̀rẹ́ ti rẹ̀ tó bá jẹ́ pé àtàkì lẹ́ ń lò ṣètò náà máa jẹ́ káyà rẹ̀ kí sí a máa nǹkan jẹ́ sí ṣùgbọ́n pọ̀lọpọ̀ ẹlòmínà tó náà ṣe kọ̀rẹ́ṣàn lónìí ọlọ́ngbóṣàánú wa ẹlòmínà fẹ́ hàn ni ó fẹ́ lórúkọ kán lè ní èmi ni mo kọ̀rẹ́ ti mùdí ìlú kíní kan kí ni wọ́n fẹ́ gbà ní ilé yẹn àbí kí wọ́n pass message tẹ kójú àwọn èèyàn ńlá kó ní káàkó lọ tún síra yẹn yẹ̀wò fúnra ara rẹ̀ kó dàbí bá àwọn tí lágbájá sọ yìí ló kọ̀rẹ́ kì í ṣe ìdílé àmọ́ yẹn kọ̀ kí ó dàrú wọn mọ̀ yàwó ayé lọ́wọ́ ni tẹ́yìn náà bá tó fi wá bẹ̀rẹ̀ sí fẹ́nu fẹ́ jù ṣètò náà máa kílẹ̀ àti wọ́n náà máa gbà ó tún yí síbò mí tún yí síbò mí ó ní bá ṣe ń kọ̀rẹ́ tẹ̀lé tó bá fi ga tó fi lórúkọ láyé tìmọ́tí ọba wá gba correction wá sílẹ̀ fọ́lọ́n ẹ̀yìn kọ́ lẹ́bẹ̀ẹ́ bí ṣe símọ́ fúnra ara ọlọ́run máa fẹ̀sìn rẹ̀ hàn ara ayé. ọ̀kọ́ Zaruni ọ́kìtùlù Mùsà, ẹ fi mílẹ̀ mo fẹ́ pa Mùsà báyìí. Ọ́kìtùlù Mùsà. Kọ́dà ń bi sínú bí dẹ́kò ní ẹbá ń pa. Ọ́kìtùlù Mùsà. Tí a máa kó gbogbo àwọn tí wọ́n ń pa tẹ́lẹ̀ láwọn ọmọ kéékèèké, ó ní kí wọ́n máa lọ pa wọ́n ni. Ṣùgbọ́n gbà tí ti wá bí fúnra rẹ̀ ló bá ti dè lórí àga ọlá rẹ̀. Ẹ fi mílẹ̀ mo fẹ́ pa Mùsà ó ń jẹ́ káwọn yẹn wá pé ọ̀gá ẹjẹ́ ká pa fún yìí rárá ẹbí mi lẹ̀ ó ṣinú mi nìyẹn. àkùtù lè mú sá. ṣíṣe ṣíṣe ọlọ́mọdé á ṣíṣe tí ìṣe ṣíṣe bá ti bá olórí abẹ́rẹ́ fara abẹ́rẹ́ ti ó lè mú kó lè má dáa ó lè à. ذروني أقتل موسى وليدع ربه mo fẹ́ pa ohun tí mo dẹ̀ fẹ́ kó ṣe ní kókó kó pe ọlọ́run ba rẹ̀ yẹn. وليدع ربه. ẹni kó pe ọlọ́run bẹ̀ tó kójú lé yẹn bẹ́ẹ̀ mi ti fẹ́ pa òun o akọ́fù ayé yorùbá ti láti nàkọ́. ọba alágbárí. ìní akọ́fù. ó ní tó ń fi mímú sí ni mò ń dùn o. ayọ̀bá ti láti nàkọ́. ẹ̀sán tó lè jẹ̀bi máa ń tàwa aráàlú a lè sí ti ti tẹ̀yìn aráàlú ni wàhálà tí ń ní o torí tí ń ní o mo afẹ́ gbà yín kúrò lọ́wọ́ àwọn ìjọba amúnisìn yìí ní o ìrọ́lùpàá o. pẹ̀lú ní أقتل موسى وليدع ربه إني أخاف أن يبدل دينكم Fìránà ni tí mò ń wò tí mò ń fáyà, ní ọkọ̀ọ̀fọ́ ayùn bá dúládé ìnàkùn. Ní ẹ̀fẹ́ kí Músa wá mú ẹ̀sìn yín kó wá pa ẹ̀sìn ìdàmọ́ yín lọ́wọ́. Ẹ̀rí kò sọ pé kí náà náà ó ní dínà kún ẹ̀yà ara àlú mi mi fẹ́ kó pa ẹ̀sìn ìdàmọ́ yín lọ́wọ́ kò sọ pé mi fẹ́ kó pa ẹ̀sìn wádà ó ń yọra rẹ̀ nígbà tẹ́ kó torí pé èmi ti gòkè odò káfárá tó já ò sí ní o gbogbo tó sọ yìí kò lè change mind ti ní o. yorùbá ti láti ìlà kan. ẹ̀rí kó tó ń ṣèlú náà bá ń kà sí àná òun ti òun ti ní nǹkan báyìí fún òun tó gba kò sì ní ṣòwò lòun wà lọ́bẹ̀ òun ti ní investment níbi báyìí òun tún ní ní Dublin òun ní iléeṣẹ́ kan ní Èkó òun nìkan ní Àbújá àwọn nǹkan tó ń nírè wọ́n ti dìpò báyìí mú gbà báyìí òun fi ń sọ fún yín pé owó yín kọ́ lòun fẹ́ kó òun fẹ́ bá ń ṣọ̀nà àtòmí ni o tẹ̀yàrá mi ni o. ìní àkọ́fù ayúbá tílà dínà kan. Sábàdẹ̀ kúkú débẹ̀ náà kúkú máa ń ṣe kọlọ̀kan wọlé kan ti wọn. Àmín. Àbí wọn kì ṣe ni. Wọ́n ṣojú. Ọlọ́run gbogbo àwọn ọjọ́ba wa tí wọ́n ń darí wa ọ̀wà kan wọlé kan ti wọn. Àmín. Ẹ bá wọn ṣàmì ni. Wọ́n gbìyànjú o. Àkọ́fù ayúbá tílà dínà kan. Ọlọ́run jọ ọ̀wà kan wọlé àwọn náà máa ṣàmì ibi tí wọ́n bá wà lọ́rùn. Fìránù ní ní ìfẹ́ kó pẹ̀ sí jẹmọ ní lọ́wọ́ ni o. Àwọn ayé yóò fi hírọ́ fi àrùn ìlfàṣà. Wọ́n lè ṣe nǹkan ẹlẹ́ẹ̀kejì tí mo tún wò ní pé mi ní fẹ́ kọ́ mọ̀ yìí wá kó wá lọ́ọ̀ṣì ìbàjẹ́ sórí ilẹ̀ wa ní mísúrọ̀ mi. torí ta bá fílẹ̀ tó máa ń pa lọ báyìí á bá bí jẹ á bà mí ìjẹmọ́ wa lórí. ọ̀nà tó ń wò náà rí o. wàkọ́ làmúzá. anábì musa wa عذت بربي وربكم من كل متكبر لا يؤمن بيوم الحساب sẹ́wọ̀n pé fèrè fúnra ara rẹ̀ lónìí ká anábì musa jẹ ọlọ́run wàlẹ̀ yẹ bí ọ́n anábì musa náà bá lé ìdálò mi tí mo bẹ́ pè náà tẹ́lẹ̀. anábì musa ní o. ìní ó ti tún bí ó ní ọlọ́run bá ní mò ń wá ẹ lólùṣọ́. wàrà bì kan. ìwọ lọba tó dá mi. wàrà bì kan. mo tún ń wá ẹ lólùṣọ́ ọba tó jẹ́ yìí tá a jọ ń sọ̀rọ̀ tí mo kọjú sí yìí náà. Kúlì mútàkẹ́sìrì là yóò nínú Abẹ́ ìgbọ́dọ̀ ó sùn bí rọ́bì mú ń wọ́ ọlọ́run ọba mi lólùṣọ́. Wàrà bí kan. Àtọ́lọ́run ọba dínà tó ń pèsè fún yín. Wàrà bí kan. Aha tẹ̀wọ̀n pé ká fífi ra ọ̀nà. Ó tún pẹ́ ó tún ṣe nìkan lọ́lọ́run náà. Ìwọ ọmọ yìí. Ẹni kì í ṣàdúrà ni. Ọ̀dọ́ náà ni mo ń ṣe. Ọ̀lẹ́dúnbí rọ́bì wàrà bí kan. Ẹ wá gbọ́n tó fi parí ẹ̀. Mi kulli mutakabbirin. kúrò níbi mímú bí ọ̀bẹ̀rẹ̀ hisab. kúrò níbi aburú onígbéraga. mutakabbirin. òkúkú dárúkọ fìràwọ̀ ó ní kúrò níbi abúrò onígbèraga oníyànká lórí ilẹ̀ ẹni tó ríra rẹ̀ kó ti jẹba kan mò ń bẹ̀ wọ́n lọ́jọ́ ṣọ́ọ́bí kúrò níbi abúrò rẹ̀ o. láyé omínú bí i àwọn èèyàn ṣèṣà. ẹnìkan tí òru ni kò máa ti turu gbogbo tó ń ṣe láyé àìmọye ẹ̀mí tí wọ́n ti pa tó yẹ kó lọ ní kí wọ́n lọ pa wọ́n. àìmọye dúkìá tó ti gbẹ́sẹ̀ lé àìmọye àwọn tó ti sọ dẹrú. láyé omínú bí i àwọn èèyàn ṣèṣà kò nígbàgbọ́ nípa kó máa ṣèṣirò eléyìí ọlọ́run mọ́tàdà bìrì ńlá ìfúnminú bí ya mi lè fi sá. Alábì Musa sọ̀rọ̀ ń gbàdúrà ẹ̀. Wa qala rajulun mu'minun min ali Fir'aun. Ìgbà tí wàhálà yìí pọ̀, arákùnrin kan nínú àwọn ará lè fìràún àfihàn náà wà. ìwà tán lẹ́bẹ̀ẹ́ mọ́sá fi bẹ̀rẹ̀ wá sí òun ti gbà síláàmù díẹ̀. yẹ kí túmù yìí máa nà hù. ṣùgbọ́n tó ṣẹlẹ̀ sí ni pé yẹ kí túmù yìí máa nà hù. kò tó fi síláàmù rẹ̀ hàn láàfin kóhun ti di mùsùlùmí ó wá ń fi ń pamọ́ ìyẹ́kìtúmọ́ ìmáàna ó wá ń tọ́jú ìgbàgbọ́ rẹ̀ ṣùgbọ́n gbogbo bó ṣe ń lọ láàfin ó wá rí gbogbo pláàlì tí wọ́n pláàlì gbogbo ẹ̀ ló wà ní ẹ̀ olówá ní ẹ̀yìn èèyàn yìí. àtẹ̀sídúlù nàrọ̀jú lẹ́nu ayẹ̀kú làrọ̀ ti ní wàhálà tí wàá jẹ́ àtẹ̀kùtù náà rọ́bìlà àyàkúlà rọ̀bì ọ̀lọ́. àyàkúlà rọ̀bì ọ̀lọ́. tẹ́ẹ̀fẹ́ pa arákùnrin kan ni. àyàkúlà rọ̀bì ọ̀lọ́. ọmọ ọlọ́mọ tó jẹ́jẹ́jẹ́ ara rẹ̀ ló ń lọ. àtẹ̀kùtù náà rọ̀jùlá. kò sáàdì lọ́wọ́ mú pé kẹ má ṣe sí. àtẹ̀kùtù náà rọ̀jùlá. tẹ́ẹ̀fẹ́ pa arákùnrin yìí ni. àyàkúlà rọ̀bì ọ̀lọ́ ọlọ́run bá mi o tó ń sọ ṣe nìyẹn o síbi tó wí nìyẹn. wà á kọ́ ní já àkúnbíl ti ní ràbí kan. àtúrọ̀ ọmọ yìí ti mú àwọn oríṣiríṣi ẹ̀rí wá. àkúnbíl bájìnà ti ní ràbí kan. ẹnìkan láàfin láàrin wọn bẹ̀ ló ń sọ o ṣé ẹ mọ̀ gbogbo ṣẹlẹ̀ nǹkó burú tó níbi táwọn ọ̀daràn bá ti ń ṣèpàdé lákàyè nìkan afọ́jú nínú wọn òun tún máa rúgbà mo dẹ̀ tún wọ́n pé bóyá àbí ká máa bóyá ká ṣe ká fọmọ yẹn lẹ́jàrí ká má jẹ́ kó àfẹ́sì gbogbo ta ní ní plan láti ṣe ẹ̀sì ká fèsì nǹkan mí ká máa bá lọ òun ti ní stress nínú ọmọ yẹn nìyẹn. adágójú ìlú nàrà jùlá. àwọn ọmọ gbọ́kànrin yìí ti gbà flam. ayẹkú làrá bì àwọn. ẹbẹ́ pẹ́ nìyẹn. wà á bá jà náà ti mìíràn bì kan ó dẹ̀ ti mẹ́rin wá fi wọ̀n yẹn ti bèrè ẹ̀rí lọ́wọ́ ẹ̀ ó ti pèsèǹtì ẹ̀rí fún yín. wà á yẹ kó káàdì bá ń fa ẹlẹ́ ní káàdì bò. Allahu Akbar ọlọ́run bá tún yan àfọ́ oníwà àti fún anábì Musa láàfin. anábì Musa ò sí bẹ́ẹ̀ lẹ́ẹ̀ ṣe wá àti fún anábì Musa. wà á yẹ kó káàdì bá ń. ó ń ṣe wá àti fún anábì Musa ọ̀nà ọ̀nà ìjì lórúkọ ànábì musa tánà musa ọ̀dẹ̀ sílẹ̀. wà á yẹ kú káàdì bán. ẹ máa gbọ́ àwọn ọ̀rọ̀ ńlá tó ń túlẹ̀. wà á yẹ kú káàdì bán. àkọ́kọ́ àtẹ̀kùtùlù náà rọ́jò náà lè kó la rọ́bì ọlọ́. ṣé ẹ fẹ́ pa ẹnìkan tí ń sọ pọ́lọ̀ ńlọ́lọ́ ọba mi ni. ṣé bí n tó ń sọ ní. wà á kọ́díjà kó bẹ́ẹ̀lbà yìí náà ti mi wà gbé kán. ó dẹ̀ ti mẹ́rin wá fún yín ẹlẹ́ẹ̀kejì nìyẹn pọ́ìntì ẹlẹ́ẹ̀kejì nìyẹn. wà á yẹ kú káàdì bán. pọ́ìntì ẹlẹ́ẹ̀kẹta ni pé wà á yẹ kú káàdì bán. tó bá ti jẹ wá jẹ́ rọ ló ń pa. Bíbò ló ní rọ ẹ̀jẹ̀ sílẹ̀. Wà ń yẹ kun sọ ọdẹ. Allahu akbar. Wà ń yẹ kun sọ ọdẹ kọ. Tó bá jẹ́ òótọ́ nílẹ̀ ń sọ. Yóò sì bẹ̀ kọ́ ọba tó lẹ́bí àìdókọ́. Ó wá yọ rẹ̀ ń bẹ̀rẹ̀. Ọ̀rọ̀ ńlá. Tó bá jẹ́ òótọ́ ló wá ń sọ. Yóò sì bẹ̀ kọ́ Gbogbo ọ̀tọ́ ló máa ṣẹlẹ̀ sí, gbogbo ìyá kò sọ pé tó ló máa ṣe wá gbogbo àṣẹlẹ̀ sí wa ó ní tó ló máa ṣẹlẹ̀ sí. wọ́n ilé kó sọ àdìgbò yóò kún bá ẹ̀dùn lẹ́bí ìyá ìdùnkún. ibi tí ẹkára ti fún àwọn náà rí pé ṣé wò ń ṣara wa ni ó dẹ̀ ń sọ̀rọ̀ dẹ̀ ṣàfihàn tiẹ̀ sọ́dọ̀ wa ṣé wò sí nínú wa ni ṣùgbọ́n náà wọ́n ṣẹ́kí làákà yìí wọ́n là. iná lọ àlá man huwa musrifun jàdá. ọlọ́run bọ̀ ní ti ọ̀nà gbogbo wá jẹ́ òbílẹ̀ jẹ́ tó dẹ̀ jó kùrọ̀ ọ̀n gbọ́ gbogbo mọ́ra yìí o ajá tó bá fẹ́ sọnù kí ń gbọ́ fèrè ọlọ́dẹ o yàkọ́ ẹgbọ́n tó tún sọ ah, yàkọ́ ṣẹ́rin tí máa sọ fún ní ìsìn lákòókò ìmọ̀lẹ́kò ìyàn. ó ní agbára tì ní àwa la ní. lákòókò ìmọ̀lẹ́kò ìyàn. gbogbo tí ń jẹ́ àṣẹ ọwọ́ wa ló wà. zọ́ọ̀yìnrì náà ní ilẹ̀ arúgbó. a ti ẹ̀wò ipò agbára láwa yìí. zọ́ọ̀yìnrì. kò sẹ́ni tó fẹ́ gbàgbára yìí lọ́wọ́ wa. zọ́ọ̀yìnrì náà ní ilẹ̀ arúgbó. kódà a ti kápá gbogbo lẹ̀ ọ̀dún Zahiri na. Gbogbo orígun mẹ́rin ilẹ̀ yà wà láni. Zahiri na bí yá mi. Bọ́mọ̀ kan tọ́ pàlàpàlà wà lé. Làkúmú ìlúkú lè àmà. Ó ṣeun tàbí àpá. Làkúmú ìlúkú lè àmà. Zahiri na fi láàrú bí. Allahu akbar. Ẹni tó ṣòro bá jàlẹ̀ tó bá ń dúró ti tọ́lọ́run. Gbogbo ohun tí wọ́n palẹ̀ mọ́dà náà yẹ mọ́ sá kò dẹrùn ogun tí fìránù bá gbé kò dẹrùn fìránù ráyè mójútó nǹkan ní ìmọ̀ ọ̀rọ̀ musa ló kàn báyìí o. yàákọ́ ó wá kọ́ rẹ̀ sí wàhálà yẹn. lákòókò ìmúlíkùlì yàwó máa sọ àyèrè nàbílẹ̀ àrùbí bàmá ìyàwó أهديكم إلا سبيل الرجاء ìgbà tí wàhálà yìí pọ̀ fún anábì musa alayhi salatu wa salam anábì musa wọn fi ẹ̀mí àwọn èèyàn rẹ̀ balẹ̀ ó ní ẹ máa wọ́rí ẹ̀ máa wí mi àti wọn. àwọn èèyàn sọ̀rọ̀ náà. àwa la máa borí wọn. nígbà mi láyé. fìlànà ń lérí pa àwọn làwọn nílẹ̀. nígbà àná. anábì wọn sá ń sọ pé pẹ̀lú àánú ọlọ́run kò sẹ́ni tó fẹ́ ràn wá lọ́wọ́ bí kì í ṣe ọlọ́run. àwa ò lágbára lówó a níjòyè kan àlẹ́nì kankan tó fẹ́ gbà wá a ní wẹ́pà kankan lè kankan a lágbára kankan lè kankan a ní kọ́nẹ́ṣọ̀ pọ̀ pẹ̀lẹ́nì kankan tí fìránà bá wá dé pẹ̀lú gbogbo tó gbọ́jú lè yìí ta fẹ́ gbà wá rẹ̀ fún ìtọ́lọ́ àwọn láàfin ayé fìránà náà sọ pé hey gbogbo tó ń ṣẹlẹ̀ yìí tádẹ̀wò bá dé báwo la ṣe fẹ́ rí ràn lọ́wọ́ ọ̀gá ń bọ́lá fẹ́ ságbà ọ̀rọ̀ yìí mú fura dání ẹ̀rú ń bà wá o èwo ni ká wá ṣe báyìí ṣé ká tẹ̀lé Musa ni àbí ká sì jóná ọkàn sì ṣáà fi òun náà ṣe ń sọ fún ọ pé Màní ẹgbẹ́ fún ilá máa àárọ̀. Wọ́n sọ fún kékeré ṣe bá jọ wà láàfin yìí ni. Kò sí tó ń pọ̀ lókè sílẹ̀ ògbà. Wà máa àdí kún ilá sẹ́ni ilá ràṣà. Bùránù tún fún ọlọ́kọ̀ọ́balẹ̀ pé ẹ wo bí ó yẹ kẹ́ mọ̀ mí ẹtí mọ̀ mí látàrí ọkọ tó dé ní o mi ò lè mí sí di yín o mi ò lè ṣe jàǹbá fún yín o. ṣebí mi náà wà ń bẹ àjọ ṣe ni mo ṣe máa ní kẹ́ máa rú kẹ́ máa rúgbó lọ ṣẹ́rù fẹ́ máa bà yín ni kí ni tẹ́ fẹ́ náà àwọn pé ẹni tó wà nípò agbára tó bá ti ń rí pẹ́rù fẹ́ máa bà ọmọlẹ́yìn rẹ̀ á tún wá sáré àfúnfowó kan fún wọn ẹbá ń gbọ́ pé gọ́ọ̀fúnà kan àti àwọn house of assembly kò sí rẹ́gbẹ̀ àṣírí tó wà ní òṣè tú o tí rẹ́gbẹ̀ bá ti fẹ́ hú ó mẹ́ jẹ jáde báyìí a ti tọ́ ọmọ mi ríyá ẹlọ́pínlẹ̀ láàrin ẹlọ́fiṣẹ́ wíkẹ̀ǹd káì owó ìrìn àti ní ẹlọ́fiṣẹ́ wíkẹ̀ǹd ó lè jẹ́ 20 million ó lè jẹ́ 2 billion ẹlọ́fiṣẹ́ wíkẹ̀ǹd adákẹ́sẹ́mù ẹ nígbà kankan ah, ah, ah, máa ọkàn ni a ọ nìkan ní àwọn ìjọ ní ẹ̀yà kan máa dàmú ẹ̀ máa gbọ́rọ̀ yìí <laughs> tọ́wọ́ tún pé kan náà wá sórí rédíò tí wọ́n tún ń bọ̀rọ̀ tí ń tó rọ̀rọ̀ pẹ̀lú ẹgbẹ́ ẹ́ bọ̀tẹ̀ ń sọ́njò ní pé ẹ̀fẹ́ ìfẹ́sì gọ́ọ̀nà ní wọ́n ṣe àwọn kankan ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ àárín wa náà nù a àwọn kankan lọ́wọ́ gọ́ọ̀nà tí ó yẹ kí wọ́n ọ̀rọ̀ padà yí wa àwa náà padà fún wọn náà ìmọ̀ràn ó ṣe yẹ kí ó ṣe lọ láti yanjú ẹ̀ ìjọba tó ń gbọ́sẹ̀ aráàlú ni gómìnà wa so ọ̀rọ̀ ilẹ̀ ti. mọ́lá <laughs> fìràwọ̀n máa ń rí kùmí wa máa àjíkùn ìlà sẹ́bílà kọ̀ mí nìyí. يا قوم إني قال الذي آمن يا قوم إني أخاف عليكم مثل يوم الأحزاب Ìtò gbọ́lọ̀ ń gbọ́ nínú wọn yẹn ló ń wá sọ fún ọ tó kù pé ẹ̀rù ń bà mí fún wọn. Ṣẹ́rẹ́rù tó ń bà mí fún ẹni pé irú ìyàtà ti gbòòrò rẹ̀ kó ti jẹ àwọn èèyàn kan tíwájú kírú ẹ̀ má má lọ jẹ wá. Mèsì lẹ́dẹ́bì kọ́ mi lóhìn wà á dín wà sàmú irú ń tọ́lọ ń ṣe fún àwọn ọjọ́ àwọn ọjọ́ anábì a máa ti jọ gbọ́ ìyẹn ló ń bà mí lẹ́rù fún yín o yí tó gbà síláàmù yẹn nìyẹn o ẹ̀tún gbọ́n tó tún sọ àwọn irú ìyà tó jẹ àwọn ọjọ́ hajj kí rẹ̀ máa lọ jẹyìn àwọn ọjọ́ sàmù gbogbo àwọn ìlànà àgbọn tọ́lọ ń ṣe fún wọn nígbà tí wọ́n gbà fáànàbì tọ́lọ ọ̀rán wọ́n tún wá wò pé ah, kí n tiẹ̀ tó wá lè tó yìí. wàlàrí iná mi ń à ó ní èsì tán àwọn tó tún wà lẹ́yìn àwọn yẹn náà máa gbọ́n tọ́lọ́ máa fojú wọn rí nígbà tó gbà tọ́lọ́. wà máa ń mọ ọ̀rọ̀ rí dòdò ìbá. ọlọ́run ń ṣalábò sí pẹ̀lú ẹrú rẹ̀ o tó bá ti ránṣẹ́ síyàn téèyàn bá ti gbà èyí tó kàn náà nìyá o wàmọ́ kun náà mọ àbìgé náà hàtà náà bàtà rọ̀ sólà ọlọ́run ò ní ìlú tí ò bá ti sófin ní òṣẹ́ṣẹ́ ò tófin bá ti wà ẹ̀ṣẹ̀ wà ò tí community bá fẹ́nu kò pé tó bá ti san owó ọjà náà lè ẹ̀ tó bá ti ẹ́pà fẹ́nu kò ní tó bá kọ̀ tó bá ti san tó bá ti jà gbogbo ọlọ́kọ́ọ̀tù gbogbo olúgbogbo ọlọ́kọ́ọ̀tù yẹn ò afẹ́nukò ní àjọ sọ ni àfi tí wọ́n bá ní ẹ má ṣọ́lé mi mo fẹ́ gbọ́dẹ̀ tí ìdúbálẹ̀ yẹn yọ̀ǹda rẹ máa ṣọ́lé ẹ̀ fúnra rẹ ọdẹ wa náà ní dọ́dọ̀ ẹ̀ ọmọ bá dẹ̀wà kó gbogbo dúkìá ẹ lóru mákò community lólè ọdí ẹni kó mú ìyẹn nìlú tí ò bá ti tó fi ẹṣẹ́ òsì ọlọ́run ní déédé di àwọn èèyàn ń yà àdúgbò ránṣẹ́ sí wọn. ó bá ní tóun náà ń kó tọ́ọ̀rọ̀ tí ó tẹ̀lé tó takó lórí ìfẹ́ náà bá gidi ọkàn àbí tán bí mi sí lèmi ìfẹ́ yẹ́ sí ní padà ní ẹ̀sìn tọ́lọ́ ní tó ń ṣe yẹn ni àbí kó yí padà. wàmọ́ mọ́ òyìnbí dùbúlì máa ń lè ọlọ́run kì í ṣe alábòsí pẹ̀lú ẹrú rẹ̀ ó ní inni haramtu zulma ala nafsi wa ja'altuhu bainakum harama fala tazalamu ó ní mi ọlọ́run bá ṣàbòsí léwọ̀ fúnra mi mo dẹ̀ ṣe léwọ̀ fún yín náà ẹ gbọ́dọ̀ ṣe ó di haram fún yín eléyìí náà ní gbogbo ìkìlọ̀ Musa sọ tiẹ̀ ẹni tó náà tó ti gbà islam lẹ́sẹ̀kẹsẹ̀ tí ẹ náà ti rí bó ṣe ń lọ nínú ìbó ṣe ń lọ ìtàbá ní tanra wa ó tọ́rọ rí ṣùgbọ́n kò tó sọ torí tó bá sọ ọ̀nà àkọ́kọ́ ẹ̀kú fìràn máa ní kí wọ́n pa ìwọ́n má bàjẹ́ o ilé ah, máa ti gbàbọ́dé ó yẹ pa nígbà ní a máa ṣẹlẹ̀ èèyàn á tọ́jú ìmánì rẹ̀ láwùjọ bí tí panu ti lè dé báyà kéèyàn fi ẹ̀skéèpù kó ń bẹ̀ èèyàn á ṣe bí agọ̀ bí ọ̀jẹ̀ kéèyàn láǹfààní àti ti jẹjàbọ́ kúrò nínú jàǹbá kọ́lá yẹn á wà lójú ogun wọ́n máa bèèrè lọ́wọ́ pé ewó lè wọ́n ṣe mùsùlùmí ni wà bí kíní àfi sùúrù ìsìnàjá kan tẹ̀gbọ́ ṣe mo jáde ní kí Islam lẹ̀ ní ẹ́ mùsùlùmí ní ẹ́ tó dúró tán ẹni tó wá ń bèèrè lọ́wọ́ rẹ̀ yóò sí mọ́bí tó ń bí lọ́gbì sí oró ti wà nínú aṣọ ogun tó bá lẹ́jẹ́ pé àwọn ará bí ni tó sọ èmi ashhadu an la islam rẹ̀ bí tó fún kí ni wọ́n bá bí kí tó fèsì ẹ̀ ṣára wa ní àbí ah, ó wọ́n náà dágbọ́n dá bí ọgbọ́n anábìlọ́kọ́ abẹ́ alharbo kọjá arábìnrin tàbá ti ń bẹ lójú ogun ìyẹn máa ń dájú ọgbọ́n ní ètè ní ìyẹn máa dìde lójú ogun torí pé mọ̀jà mọ̀sá ibẹ̀ láti ma ẹni tó mọ̀jà tí ó mọ̀sá irun wọn lọ máa ń bógun lọ.

ilé náà fi dé mọ́ni rẹ̀ pamọ́. mi ní ìyá máa bára rẹ̀ láwùjọ tọrọ máa ń ṣòro sọ. tó pé bá sọ̀rọ̀ ń bẹ̀ òdodo ọ̀rọ̀ mọ́lẹ̀ gbà lè má kó ń bẹ̀ lára dákẹ́ gbé ọ̀rọ̀ mi. wa lè má padà wá fọ̀rọ̀ yẹn bóyá lórí social media bóyá lórí kíní kan bóyá lórí níbi tẹ́ bá ti wá lọ́pọ̀ tí ń tà ti sọ ẹ̀ hẹ́n kí wọ́n láwùjọ bí tó wà bí tọ́rọ̀ yẹn ká ẹmọ gbogbo ọdún wọ́n bù ẹ́ ń bẹ̀ tó bá sọ kẹ́rẹ́ àwọn lè dáwọ́ bù ẹ́ wọ́n lè bù ẹ́ o wọ́n lè ṣe lè ṣe o o lè má ṣe lè o ṣáàdánìjì wà á dọ̀jẹ̀ fún ní o òyìnbó ẹlú ẹ̀ ò dá kò sí tó kàn ẹ́ ẹ̀ sájẹ́ǹtì lásán má sọ bẹ́ẹ̀ o ibi tó ti pàdé rẹ̀ yẹn pẹ̀lú tó wà lọ́wọ́ ẹ̀ yẹn tó bá yín ò o wà á dà nìdí fún ọ̀gá pípa yín yóò pè which kind of people of this má sọ fún pé òyìnbó fún kó wọlé wá sọ yìí which kind of people of láti sọ pé ókè sà èwe ló kún bẹ́ẹ̀ sà ṣàmà lu sà fún kókó tó ti wọ̀ yí pé tí wọ́n náà bá jọ ọlọ́pàá a máa bẹ́rí fún ẹ nínú àwọn tó máa sáré pé fáìlì tẹ̀lé ẹni pẹ̀lú pálí tó àlọ́wọ́ ti jẹ ṣùgbọ́n mi tí wà ní ẹ̀dì pàdé yẹn tó bá ń bá dírágì ẹ̀ bẹ́ẹ̀ àà ọ̀gá ẹ̀ níbẹ̀ yẹn o ń tẹ́lò ní ọmọ ní ẹ̀tẹ́ fún agbókọ́lọ́pàá kan wíwọ́n tẹ̀ní kádàáyìn má bàa fa má bàa ṣìjọgbọ̀n dáni ìdìbò ń bẹ̀ kó tó máa rẹ̀ ní how is everything hope fine ana ah, ọ̀gá where are you from tún wọ́n ti ń sọ̀rọ̀ ń kàn ń má bàa lejú ìwọ ṣàrọ̀ra rẹ̀ òun lẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ gbangba kan lọ́jọ́ ká ẹ mọ́ níbi tí náà ti láǹfààní àti halẹ̀ ọdún bá kí ló ń ṣẹlẹ̀ nígbà kọ́lá lè wà nínú yúnífọ́ọ̀mù àìsí ní yúnífọ́ọ̀mù tí wà náà wà náà wà ní kan kí ni tẹ́ fẹ́ ẹ̀tí èmi ò bá gbé ilẹ̀ àbíkọ ẹjá lọ sí police station èèyàn ló wà ń bẹ̀ kì í ṣe kì í ṣàlìjọ náà ibi o oníṣẹ́ là ń gbé súnmọ́ ẹ ní ọ̀nà express wọ́n ní àwọ̀ ẹ̀mí ẹ̀ ojú ó bá mú eré sáko oníṣẹ́ là yẹn àrùn ẹ̀ mọ́nu kínní àdèmà bá tiẹ̀ lọ ìgbà tó ń kọ̀ kó di pépà tó sọ nù. ṣùgbọ́n láàárín ìgboro nílò dọ̀pù ó ti àná òjẹ gbèsè láàrin ìgboro nìyẹn ṣùgbọ́n níbi tó ti rí péré ló ń sábọ̀ tètè ìjàsẹ́gbẹ́ kan fún kó máa bá jẹ́ ó ti sọ báyìí fún pé. wáyà kọ́ mi ní ọkọ̀ alaykum yawma tana. tẹ́rọ pọ̀lọpọ̀ ẹni tí ò gbọ́n ló máa ń gbé mú kó ń gbọ́n gbà náà. àwọn èèyàn kan rí tí wọ́n ti lọ ti fẹ́ o ẹwọ̀n rá wá tí ó dẹ̀ rọra sáàrin wọn kò rẹ̀ kúrò láàrin wọn lára ṣùgbọ́n ti rẹ̀ kúrò láàrin wọn lọ́kàn ó dẹ̀ rọra ojú ojú ojú wà sílẹ̀ lẹ́yìn gbọ́n tí sọ ẹgbà fún Musa. ẹ̀kọ́ fi ẹ̀nà ìdíyà kún. àwọn ẹ̀dẹ̀ ní Musa kọ́ làwọn gbà fún ọlọ́run ọba rẹ̀ ní àwọn ṣe tiẹ̀ ó lọ́lọ́run ló ràn kó gbé rẹ̀ lọ́lọ́run fún wa. ẹ̀rẹ́ àti máa ń sọ ti pẹ́ kò sáà bí ọlọ́run kan tó wá síra rẹ̀ lọ́lọ́run. àwọn ilé náà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà síláàmù yìí nígbóná gbooru tí wọ́n mọ nǹkan kan gbà síláàmù tẹ́lẹ̀ torí pé ànábì wọ́n máa sọ pé yá Musa wọ́n sọ pé àwọn sọ pé àmànà bí Musa wà Haruna kí náà sọ mìírànbí Haruna wà Musa wọ́n ní àgbà ọlọ́run ọba anabi Musa àti Harun àwa ti gbà fún báyìí ní fìránù bá bẹ̀rẹ̀ ọ̀gá halẹ̀ mọ́ pé ohun tó máa ṣẹlẹ̀ báyìí ní ìsinmi kí. wọ́n ní màá jí ọwọ́ yín àti ẹsẹ̀ yín. mi ní fi là mí. ní parípaṣẹ. ọlọ́sọ̀lẹ̀ bàtà dẹ̀ lẹ gbogbo yín màá ní kí wọ́n bá mi áǹgì kí wọ́n kàn yín àgbélébò kí wọ́n la lóore. àwọn ilé yẹn náà bá wọ ọmọ lọ́wọ́. wọ́n ní kò sí problem. òpin ẹ̀ náà ni pé wà á sọ́mìrì tó ń sọ náà nìyẹn. bẹ̀ẹ̀kan tẹ́lẹ̀ náà mm. kò gbọ́dọ̀ kú jì máa kú nígbà wọn náà lèèyàn ní kú kí ló fẹ́ gbẹ̀yìn gbogbo wa náà. iná ilé rabbina munqalibun. gbogbo wa náà látòkè délẹ̀ ọ̀dọ́ lọ láti ń lọ. iná ilé rabbina munqalibun. ẹni tí wọ́n ń tàn tán sọ ní ikú kọ̀ yìí ikú ò tí ì kan tiẹ̀ lásìkò rẹ̀ ò tí ì tó yìí. iná ilé rabbina. abẹ́rẹ́ ní yorùbá pẹ̀lú oríṣiríṣi ní orúkọ wọ́n á máa gbìyànjú kan ní kúkọ̀ yìí kúkọ̀ yìí ìtumọ̀ rẹ̀ ní pé kí n kúkọ̀ yìí. àbíkútà àwọn aláàbò ní ọ̀ gbogbo oríṣiríṣi orúkọ àbàmì tẹ́ yẹn àwọn tàbíkútà àwọn aláàbò nínú ilé yẹn ìkúforíjì ẹni ìkúforíjì ilé kò ní pa ikú ilé yóò ní kú ikú ti kọ ikú gbọ́dọ̀ kú ilé kò gbọ́dọ̀ kú oríṣiríṣiríṣiríṣiríṣi yẹn gbogbo wọn náà ń kọ́ Iná ilá rọ́bìnà mọ̀ pẹ̀lẹ̀bú. Wọ́n lè fìrì àwọn gbàgbé bó ṣe ń lọ. Àríkínà àbọ̀ ìfàn sọ, gbàgbé bó gbogbo ti gbójúlé ní ní ìkàkọ́lọ́ kí la wá ń dúró ṣe táà ní tẹ̀lọ ọlọ́run yẹn tó bá pé pípa náà ló kàn kó kúrò ní gbé wa lọ́wọ́ gbé wa lẹ́sẹ̀ kàn wá má gbélé ìbú kan kó jẹ́ pípa lẹ́ẹ̀kan náà pàwù kó kó pa wá náà dọ́lọ́ náà la ṣe ń lọ. wà á máa bí mo mi ná ilà àná àmàlà bí àyà ربنا لما جاءتنا wọ́n ní ṣùgbọ́n òun wà máa tàǹkì mú mi náà ó yẹ ká mọ tó dá wàhálà alẹ́ lára wa àti ẹbá ilé ìfì ìjábí láàrín máa tàǹkì mú mi náà àà bẹ̀rẹ̀ báyìí lánàá gbà tó yìnbá ìfì wa o wà máa tàǹkì mú mi náà ìdí tó fi fẹ́ jẹ wá ń yà ní ìsìn kì í ṣe tó ní nǹkan kan o. ìlà àmàna di ayé àti ràbìnà lámàjà àti náà. Bí kì í pé bí pé nítorí bá a ti gbà fún àwọn àmì táwa náà rí pé àmì yìí kọjá ó dágbọ́n sí o. Ìlà ayá máa ná. Òun tó fa wàhálà náà rí o. Kẹ́rí tí a bá ti ń sọ̀rọ̀ ẹja máa yanjú rẹ̀. Tahriru mahalli nizaa. Kí ló bí agúmẹ̀tì láàárín àwọn àti ẹ? À níjà tẹ́lẹ̀ o. Àjọ fankan kan ti tẹ́lẹ̀ o àgbẹ́ níyàwó bá níyàwó owó kan ló dájà alẹ́ láàrin wa o kò sí kankan tó fa ájúmẹ́tì yìí ní ìsìn kọjá tó. ìlànà mọ́nà bí aya ti rọ́bìnà lámà já àgbìnà. ṣébó yẹ kí inú ẹ̀dùn ni pé o ò padà náwó fún wa gbogbo tó ti di kalẹ̀ tó fẹ́ gbé fún wa ààrẹ padà gbá mọ́. àdẹ̀lá gba táàdẹ̀ gbọ́ pé lára ohun tí wọ́n máa ń mú wá ń tápá ẹnìkan nínú agbára ayé kìíkà ní irú ẹ̀ náà lọ́mọ yìí náà mú wá adẹ̀rò tọ́ọ̀rọ̀ adẹ̀gbọ́pọ̀ àwọn tí ò gbà lánàá wọ́n panu ni táwa náà bá wá gbà lónìí tí káwa náà tó wá panu. rọ́bàná àbúrẹ́jì àlẹ́yìn náà sọ́sẹ̀rọ̀ wọ́tàwá fànà mùsùlùmí. ṣùgbọ́n náà ti mọ̀ pa àti àbá yìí. Rabbana. àfi ẹ̀ láti wá báyìí. inú ilé agbára ẹ ló wà ìwọ ló ní lágbára lọ́wọ́ mi tó wà lójú ara ti yẹ ṣùgbọ́n àwọn náà lágbára tá a lè lò agbára tá a náà lè lò òun ti ń lò láti bàtà ti bẹ̀rẹ̀. Rabbana. àwọn ń òun bẹ́ẹ̀ ju jẹ́lẹ̀ ó ní pẹ̀lú orúkọ ọlọ́run àwọn ní pẹ̀lú orúkọ tiẹ̀ òtú bá ń tẹ́ ló já sí òun dárúkọ ọlọ́run orin ni wa tó wá já sí pé tí wọ́n náà gbójúlé ní pé wà á ti jẹ wáyà bí wà pa wa já fífún pa gbára ọlọ́run tó mọ̀ yẹn náà pè é. Rabbana Rabbana wọ́n ju tán. Rabbana. Wọ́n ní ọlọ́run ọba wa o. Àfíríjọ́lì náà sàbẹ̀rà. Ìtàkùn sí ìjókòó ni kò jọ. Wá bù wá lómi sùúrù mú kó wá ṣàánú wa. Àfíríjọ́lì náà sàbẹ̀rà. Yá ṣàṣeyọrí ní ta bára wa yìí. Àfíríjọ́lì náà sàbẹ̀rà. Má jẹ́ kó rẹ̀ sùúrù wa o. A ti gbà fún ẹ o. Àfíríjọ́lì náà sàbẹ̀rà. Wọ́tọ̀wọ́ fana. Wọ́tọ̀wọ́ rẹ̀ bọ́rọ̀ wa ní ìjọ má já tún kú sínú kèfèrí mọ́ já kú sínú mùsùlùmí sínú ìjẹ́ mùsùlùmí ẹgbọ́gbọ́nà ìjọ ọ̀sọ̀ wọ́n tọ́wọ́ fana mùsùlùmí a ní mùsùlùmí náà ń jẹ́ ti pẹ́ wọ́tàwọ́ fana mùsùlùmí náà jẹ́ ìnàgbẹ́ra wọn ọ̀n bá pẹ́ra wọn ní nǹkan ní. wọ́tàwọ́ fana mùsùlùmí. kí ni èèyàn ṣe láyé tí ò ti máa jẹ́ mùsùlùmí àwọn tí wọ́n gbà fílámù nínú àfi lọ́dọ̀ fìràwùn nígbàtí mo sá ń tó ń ṣe wá àtúkún wọn àwọn náà ń bẹ ọlọ́run nígbà náà kọ́ ọlọ́run jọ. àwọn ọmọ mùsùlùmí má jà kúkú kúkú kò ní dàgá kú láì jẹ́ mùsùlùmí. wọ́n ta wá fà á. ọlọ́run bá sọ wọ́n ní wàlá tẹ̀mùsùn náà ilẹ̀ wà á sọ. ọlọ́run ní ẹ̀yìn ìyẹn má jáde láyé àbíkẹ́ jẹ́ mùsùlùmí. àbíkẹ́ jẹ́ ẹni tó ti jíwájú sẹ́lẹ̀ fọlọ́run. àbíkẹ́ jẹ́ ẹni tó ń kírun tó ń gbà tó ti ṣe sọ́dọ̀. قوم فرعون ah, ọlọ́mọ ṣe wá lórí ibú o lórí ibú tó o ẹ̀tún gbọ́n táwọn èyí ẹ̀tún sọ àwọn tó wà láàtún ti rojọ́ rojọ́ ti rẹ̀ ó ti sọ̀rọ̀ ó ti tú ó ti wá pé bọ́lá tí wọ́n ń gbà báyìí ṣùgbọ́n àwọn tó máa ń jẹ́ àwọn ọ̀sọ́ ń pè àwọn náà máa ń jẹ́ orúsídá àwọn náà máa ń dàjọba orúkọjọba lórí àwọn náà máa ń gbọ́wá dúkẹ́yìn àwọn tí wọ́n tó wà láàfin wọ́n tó ń fèsì ẹgbọ́n tí wọ́n tó ń sọ fún àwọn tí wọ́n gbà láàmù tó dáwọn òpin náà yìí. ọ̀ọ́lẹ̀ lẹ́mọ̀lẹ́ قال قال سنقتل أبناءهم ليفسدوا في الأرض ونساءهم وإنا فوقهم قاهرون ولئه أتذر موسى fìrànì ni wọ́n kọjú sí yẹn o àtẹ́bẹ̀rù mọ́ta ṣó máa fi mọ́sálẹ̀ ní tẹ́tífẹ́yẹ́kó rẹ̀ yìí nìta máa bọ̀ wọ́n ní ọ̀gá ṣe ti fẹ́ jẹ́ kó rẹ̀ yìí ṣe máa wá àtàzàrù Mùsá ṣe fẹ́ fi Mùsá lẹ̀ ní. Mùsá ti wá ní ìjọba ìtẹ́lúgbọ́ wà kọ́ òmò hùn àtàwọn tí àwọn ọjọ́ rẹ̀ àwọn tó ti lọ gbà ṣẹ́fẹ́ fi Mùsálì àti wákọ̀ ọmọ ọgbọ́n àti àwọn ọmọ ọgbọ́n rẹ̀ ní ọmọ ìdòdó ìfèlà ṣẹ́fẹ́ tẹ́kùn àtàwọn èèyàn ń ilẹ̀ jẹ́mọ́ wa lórí ni lèyúfìdú ṣẹ́rí táwọn èèyàn bá ti fẹ́ bani lórúkọ jẹ́ tọ́fẹ́ dàǹkọrú àwọn abẹ̀rẹ̀ sí pè ẹni fanadí àwọn alákatakítì ni ẹ́ wọ́n ní boko haram ní ẹ́ wọ́n mọ boko haram wọ́n dá wọn mọ̀ lọ́tọ̀ o tọ́ba fẹ́ bá ń téèyàn gbé dání jẹ́nà máa ń sọ̀sọ̀ kó sọ bẹ́ẹ̀ ẹ wò ó ti wà bẹ́ẹ̀ ti pẹ́ torí ẹ̀ tí wọ́n bá sọ bẹ́ẹ̀ fẹ́ yẹn má jẹ́ kó gbòdì lára yín gbogbo táwọn náà máa ń sọ lórí rédíò ní ní public lecture ní àdìtà ń sọ yìí náà àjọ́kẹ́lẹ̀ òmíì náà torí kó ní kó sí tó ń gbọ́ òun náà ni pé àwọn ẹlẹ́sìn kókókó àwọn alákatakítí àwọn ní kíní kò ṣẹ̀ṣẹ̀ rí ẹni tó dodo ọ̀rọ̀ bá bọ́ọ̀lù lára tí ti gbà orúkọ orúkọ ló máa tù yẹ́ yorùbá náà ní ẹni tó fẹ́ bani lónìí jẹ́ kò ní

ó ti wá wà bẹ́ẹ̀ náà látàná tó ní torí pé gbogbo ẹni tó ń bá jálábò sí ẹlẹ́jọ́ kẹjọ́ oníwàkiwà tí wà sí ara rẹ̀ a máa sún kì ẹ̀mí rẹ̀ sọ kì inú rẹ̀ máa wá bàjẹ́ ó náà máa wá wà ṣubú yìí kò wá ní rí nǹkan mi tó fẹ́ sọ lẹ́nìkan wá sọ̀rọ̀ ilé náà wá sọ̀pọ̀ díẹ̀ nínú wò kí dákẹ́ kó máa wò ní ẹ̀ ó yẹ ká nǹkan kan ṣe sọ̀rọ̀ ta ni sọ́rọ̀ ń tọ́lọ̀ ọba ránṣẹ́. wọ́n kọ́ láìmọ̀lá omi kọ́ mi fi ràn ní fìrà tó dé tẹ́bání ká dálẹ̀ ní ìsìn àlìdálẹ̀ òkú náà wà lẹ́ni tí wọn. ṣẹ́fẹ́ fi mú sáàdà sí yẹn àtàwọn èèyàn yìí. àwọn tá a tún náà fowó àyà wa ewu táwọn náà tún ṣe wọ́n tún gbàgbọ́ ìdí fún wa ni. ṣé káwá fún wọn lẹ̀kọ́ bẹ̀rẹ̀ sí palẹ̀ jẹ́mọ́ wa lórí ni. wàyà náà rọ́gà àlẹ́ hàtàkà. wọ́n á fi wọ́n lẹ̀. àtọ́lọ́wọ́ bẹ̀ tí àwọn agbójúlé pé wọ́n lọ́lọ́wọ́ bá wa àti tí wọ́n náà ní kájọ máa ṣe. Ah, ọ̀gá ẹ̀rọ lẹ́ẹ̀mejì o ẹ̀rọ méjì o. ẹ̀rọ àwọn pa. ohun tó lórí ìní ò fẹ́ ṣe. èrò ẹ̀yìn ní ìlú máa wá dín jà ẹ̀. wọ́n náà rú ṣé ká rọ́ wọn ni ṣé ká ṣá wọn ni ṣé ká gún wọn ni ṣé ká ẹni tó bá bẹ́ ká bẹ́ àná àwọn olórí yẹn ti ní sáyìn tí wọ́n máa ń fún àwọn ọmọ wọn yẹn tó bá ti fún wọn ní sáyìn bóyá báyìí ẹ ṣá wọn ni ọ bóyá báyìí ẹ kàn wọn ni ọ tó bá ti di báyìí ẹ bẹ́ẹ̀rì wọn ni ọ ẹ pa wọn kí wọn kọ́ di ẹ̀hẹ́n. àtàbẹ̀rù ọ̀sà wákọ̀ máa ń yọmúlé yọmùsìlú bí àrùn ìwà. kódà wọn á tún máa fi ojú bá àwọn ọmọ yẹn sọ̀rọ̀ àwọn bọ́ọ̀sì wọn gbé jẹ́lé lọ́wọ́ yẹn tó bá ti jẹ́ pé ojú òsì ni mo ṣẹ́ ìtumọ̀ rẹ̀ ni pé ẹ pa wọn ni ọ̀ ṣùgbọ́n tó yẹ pé mo kàn yín mú ẹ̀kọ̀ kan lẹ́kọ̀ọ́ lásán tẹ̀ fún ẹlẹ́kọ̀ọ́ máa bá ti wọn lọ. àìlè àwọn wà ń lẹ̀bí alákọ̀ọ́lá àti ìbàn. Bọ́ọ̀lá sánú kọ́tí lọ́jẹ̀ náà, àwọn wọn sáàyí ní sáàhàn. Ọ̀rọ̀ bí pípa bí pípa kì ń wọ́n lẹ́nu fìrà ọ̀nà. Ikúsá. Ikúsá. Ó ní mo ti máa ń tí máa ṣe. Ẹ mọ́ tá máa ṣe. Ẹ mọ́ tá máa ṣe sanukọ́tù abìnà àhùn. Tẹ̀rẹ̀ àwọn ọmọ wọn àwọn ọmọ wọn ọkùnrin ẹja bẹ̀rẹ̀ láti bẹ̀ ẹja kọ́kọ́ máa lọ pa gbogbo ọmọ wọn ọkùnrin. bànúkọ́ sínú abẹ́nà àhọ́n. ṣẹwárà àwọn ọmọ obìnrin ni. wọn náà sọ̀rọ̀ yìí ní bá àhọ́n. ẹ jẹ́ ká fa ọmọ obìnrin lẹ̀ ẹ má pa àwọn. wọ́n náà bá ọkọ̀ hàn kọ́ nírú. tá a bá ti rí nìyẹn ṣe ṣẹgbọ́n fìlà ṣètò àníkàn wà kọ́ lọ́gbọ́n yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ tábà ti bẹ̀rẹ̀ gbogbo àwọn ọmọkùnrin wọn pa tán. tábà àwọn ọmọbìnrin rẹ̀ àwọn a máa fẹ́ àwọn ọmọbìnrin a máa bí àwọn ọmọ fún wa àwọn ọmọ yẹn a máa wá ṣe ń tàwa ń ṣe àti ní ìyẹn wọn. Ah, ah, ah. ìtọ́kàn nìyẹn ọ̀yà ìpalẹ̀mọ́ yẹn ni wọ́n bẹ̀rẹ̀ sí ṣe. kọ̀lá musa lẹ́kọ̀ọ́ mi kì í sẹ́yìn nù bí láàyè wá sí ìrú. Alábì Musa ni. Ìsẹ̀yìn bìlá. Ó ní ẹ̀yẹ èèyàn mi. Ìsẹ̀yìn bìlá. Kọ́là Musa. Kọ́là Musa lè kọ́ òmìnir. Alábì Musa náà ti ní jọ̀mọ́. Lè kọ́ òmìnir. Kò sí ìgbà. Alayhi salatu wa salam. Alábì Musa bá ń sọ fún àwọn jọ̀mọ́ rẹ̀. Ìsẹ̀yìn bìlá ni wàá ti dìrú. Ó ní ẹ má jẹ́ kẹ́rù báyìí o ìsìtàrín ọdíọ̀lọ́ ẹwà ọlọ́run lálàánú ẹjẹ́ kájọ parapọ̀ bí ọlọ́run kó kó ṣàánú wa tẹ́yàn bá ti bára rẹ̀ níbi tá ti bára wa ìkò sẹ́n tó lè ládé kìí ṣe ọlọ́run ẹjẹ́ ẹbí ọlọ́run kájọ parapọ̀ báyìí o ìsìtàrín ọdíọ̀lọ́ ẹjẹ́ wà ọlọ́run lálàánú kọ́lá kókó má gbà fún ọ Toro lè bá le lẹ́ni kó lóun gbà sílámù lọ́la kódà lóun tó bá kọ́ lọ́n jì òtútù amọ́lẹ̀ ọlọ́run òtútù á sì máa mo dẹ́kun ẹkùn dání àwọn àlè bíbẹ́ ni dẹ́kun tí ò o. ìsẹ̀yìnú wọn sá ni èyí tó kàn ní ìsín nìyẹn. wọ́n òun náà lákùn máa ń pè náà tẹ́lẹ̀ tẹ́bá ti wá ń di ọlọ́run ẹ̀ẹ́rí oríṣiríṣi tí ò bá ń lára mu tí ò bá ń lọ́kàn mu tí ò tẹ́yìn lọ́rùn wọ́n wò yín níwòkú o wọ́n sọ̀sọ̀kọ̀sọ̀ sí wọ́n wájà yín oríṣiríṣi náà máa ṣe fún yín wọ́n máa ṣe fẹ́ yín náà tẹ́ ń gbọ́ wà yìí náà wọ́n sún mi rú. sẹ́bá ti rí gbogbo orú eléyìí má fara ọbẹ̀ borúkọ ń ládùúgbò yìí ọbẹ̀ borúkọ ń nílùú ọbẹ̀ kọ̀kọ́ ẹ̀ṣẹ̀ sùúrù lọ́pọ̀lọpọ̀ èèyàn máa kójú kúrò bí nǹkan mi ní ìtorí nǹkan mi ní ọ̀n protest rẹ̀ tọ́ mi tẹ́ kí yàn fà kó jẹran tó káfà kó tóra wọn èèyàn máa mọ̀ dákẹ́ ní ìtorí àlàáfíà tí yàn fẹ́ kó máa jọba lọ èèyàn wá kójú kúrò níbi ráìtì èèyàn ní láti jẹ́ kí peace Anábì Musa ní irú ẹ̀ṣẹ̀lẹ̀ sí yíò. Ìsẹ̀yìnà bí láyé wà sí irú. Wọ́n á fi wá gọ̀lọ̀ yíò. Ìsẹ̀yìnà wọ́dà. Wọ́n á wájà yíò. Wà sí irú. Wọ́n á dá wàhálà alẹ̀ láti kẹ́kẹ́ iná kẹ́ẹ̀ náà lè kojú àwọn padà kó tìjà kó dogun. Bí láyé wà ṣe wà lọ́wọ́lọ́wọ́ báyìí, àgékù ejò ni wọ́n o. Ìsẹ̀yìnà bí láyé wà sí irú. Ẹ ẹ má kánjú ẹ má ṣe gìrìgìrì ẹ má ṣe gìràgìrà gbogbo tí wọ́n bá ti ń sọ pa yín gbogbo tí wọ́n bá ti ń ṣe ọfẹ́ máa mọ̀ fi sáni sí méjì yìí ni. ìsàrínú bí láyé wà sí rú. bẹ́ẹ̀rẹ̀ ráwọn bá ṣe wà yẹn bá ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí ní gbogbo ayé máa gbọ́ ohun táwọn bá ṣe wá ṣe lóòkú òru ni ọ̀ nìyẹn fi gbọ́dọ̀ ṣọ́ra èèyàn gbọ́dọ̀ ṣọ́ra púpọ̀ afá súnà àbí ọmọ tó náà ń gbọ́ wà sí súnà tó wá jẹun tán tó mọ́mí ìṣan wà àti epo inú ẹ̀ gbogbo bí atàbí epo ó wá mú ó jà sójú dídì kò pẹ́ sígbà yẹn ọ̀kadà ní azẹ́tì nítòsí ibẹ̀ wọ́n ní ẹ̀hẹ́ tẹ́sán ó lóun ló mọ́ tó fi kí ní ẹ̀jẹ̀ ẹnìkan tó wọ̀ tí ò kí ń ṣe ní súnà kan tí kì í ṣe kó bẹ́sẹ̀ kan yé

tẹ́yìn náà bá ti wá lọ́n kò síbi tí ẹkù sí ẹ̀hẹ́n àníṣe sán ẹ̀rá àwọn oníjìlì bàbá. ìsẹ́yìnú bílẹ̀ ni wọ́n sí. láàbí máa ń sọ fọ́pọ̀lọpọ̀ àwọn sísá sí wa náà àtọ̀pọ̀lọpọ̀ yẹn brọ́dà aláwọ̀ wà kan wà kò yẹ kán ba lọ́wọ́ ti wa kì í ṣe pé kò yẹ kán ba lọ́wọ́ wa ni pé ká máa lọ sí ń kọ̀ọ̀rọ̀ bì kan kò yẹ ká ṣe kò yẹ kó jẹ́ pàwọn ni ilé máa mọ́ bá pẹ̀lú tí ò dáadáa sísà pẹ̀lú jìgbà pẹ̀lú àwọn conversation tó wà lórí fóònù rẹ̀ yìí tó pàmọ́ra rẹ̀ yìí mú pẹ̀lú bí tán káyẹ máa yìí pẹ̀lú tó ń gbà lọ́wọ́ àwọn èèyàn yìí pẹ̀lú tó ń fara rẹ̀ jẹ́ yìí tó pàmọ́ra rẹ̀ mú kọ́kọ́ yẹra rẹ̀ wò náà wá ń brọ́dà pẹ̀lú rúgbà tọ́rọ ṣẹlẹ̀ tàà ṣẹlẹ̀ tó sáré tàà ọ̀kadà ẹni pàtó ìsìsìlù kan tó wá kò sókò tó wá bẹ̀rẹ̀ sí ẹ̀ṣẹ́ pàpá èyí jẹ́ wọ́n náà wá ní wèrè wà lórí ẹ̀ àwọn òkà ẹwà fà àwọn ìyá dúró ọ̀wọ́rán ẹni tó ń bájà mọ́ ìwọ́n náà wá ẹwà fà àwọn ẹ̀yà wèrè kọ́ ìsẹ́yìn náà ní sọ́bùrì wà sọ́lá Musa nínú tẹ́ tó ti wà lára yìí báyìí. Ẹni tó bá máa ń yára bínú ẹni bẹ́ẹ̀ lọ ní sùúrù lọ́pọ̀lọpọ̀. Ẹ wá wo ẹni tí ń sọ̀rọ̀ yìí náà náà bí Musa, òun náà ẹ̀dá tọ́lọ̀ ń da ẹ̀dá tó burú ni o. Ẹ̀dá tó wá ń yára bínú ni o. tó lè ṣe máa gbọ́ bí dáwọ́sí wọ́n múnú bí ànábì pẹ̀lú gbogbo tó jù rẹ̀ rí wọ́n múnú bí jọ kan kódà ọmọ ẹ̀yìn rẹ̀ náà ni àfáwà wà nínú ọmọ ẹ̀yìn wà nígbà ní ọlọ́run kí wọ́n jọ jáde sí nígbà míì ní òní jọ jáde ṣẹ̀wọ̀n fún ìgbà mi tókúta òkúta tó dàbí ẹwà tó bá darapọ̀ mẹ́wàá bó ṣe nùkẹ́ yẹn mẹ́wàá ṣà tó tí yàn oríta nígbà tí yàn bá gbẹ́ ni yàn máa gbé yín ní yàtá ẹ̀wọ̀ ilé yóò jìnà ni ẹ̀wà anábì Musa ọ wá sí. ayé ilé náà la máa fi kánlẹ̀ la. anábì musa ní tí mo fẹ́ fi pín lọ́kàn balẹ̀ ní wípé sẹ́rọ̀rì ilẹ̀ yìí. lílàyé orí sọ̀há. orí ilẹ̀ tá a wà yìí. lílàyé. ọlọ́run ló ní. júrì sọ̀há máa yá. ẹ jẹ́ kọ́kàn yín balẹ̀. fìràánù kọ́ ló nílẹ̀ yìí tó ń sọ tẹ́lẹ̀ yìí pé èmi ni mo ní orí ilẹ̀ mi sírọ̀ ìhàlẹ̀ lásán ni ìwọ̀n bá tó ti ẹ̀bẹ̀ níbi tí wọ́n fẹ́ fún sí tó bá kú tán òun kọ́ lọ ní gbogbo ìhàlẹ̀ yóò kí ẹmọ ha tó ra lẹ̀ sí báyìí ó ti ra lẹ̀ wà á máa lílì méjì ìlà tí dùbà wàlá ọkà tí làwọn àrẹ̀dọ̀ lè rọ̀ kí. gbogbo tí a fẹ́ lò nínú ilẹ̀ ìwọ̀nba ti ti ẹnu ilẹ̀ wọn ọ ni ìwọ̀nba tí ìwọ̀nba Yorùbá lẹ́sẹ̀ mẹ́fà àwọn lẹ́sẹ̀ mẹ́fà ta ni kò yí àwọn èèyàn ẹsẹ̀ mẹ́fà tó kú ní tó bá jẹ́ mẹ́fà náà lábá fẹ́ sọ torí pé ẹsẹ̀ wa máa gùdúra wọn lọ torí rẹ̀ àwọn kékeré tó ń rárá ìwọ̀n bó jí wọn sáàtì ẹsẹ̀ mẹ́fà tí ẹ̀ náà ní tí òbí ní gùjù àníbalẹ̀ jẹ́ fún ọmọ kékeré káwá ló sílẹ̀ fún ààrẹ ní dúró lórí fẹ́sẹ̀ mẹ́fà káwá dúró lórí sísì fẹ́ni tó ń ga bí ọ̀rẹ́ wa nì tí ẹgbẹ́ tó bá fẹ́ wọlé bí afẹ́ tí máa bẹ̀rẹ̀ ní kó tó lè wọlé sísì sí kọ́lá máa gbẹ́ fáwọn torí ẹ̀yìn náà sáàmù fún ọgá àbí ẹni tó ń bá ga bẹ́ẹ̀ six feet kọ́ ní bíi ẹ̀ ẹsẹ̀ mẹ́fà ti di ẹ̀ ní. bàbá ìyáwá kan kú níjó ni ìyáwá kọ́ obìnrin náà wà ní ps láwọn àgbàlagbà tó wà mẹ́bá bẹ̀rẹ̀ sí halẹ̀ pé six feet ní àwọn ti fi tẹ́pù wọn wọ́n àjẹ̀lú pẹ́ sáré ẹ̀ ṣiṣẹ́ kan ló bá wa tún màmá wọn ká tó kàn kí olùkan tó gbé wọn jáde àwọn ọmọ wọn àti àwọn tó mọ̀ wọn ní màmá ga ẹni bá ń halẹ̀ pé láti jẹ́ sára ẹ̀sìn jáyé sísì sí kódà tó bá ga ju sísì sí lọ tó bá ti kú sán ó máa padà sísì sí ìròrí ọ̀rọ̀ tó lágbára mà ní ní mílíkì àbíkílá sí ìpè ìmálà ọ̀rọ̀ yóò ọ̀bọ̀bọ̀ ní ibi tí la ilẹ̀ àti oúnjẹ yẹn kẹmọ́ ẹjá ibi tí ò bá sílẹ̀ láti ń a ti ń fa bí pápó bàbá yóò gbà ìbàdé ní ìdí kan tó gbé màmá jáde ẹ kọ́kọ́ lọ bá wa wọ̀n wá náà ká tó kírun bàbá yẹn ṣáà ti olórí agídí yẹn náà ni ẹ tó bá yẹ pé tó ká tó kọ̀ǹpìlì pé mẹ́fà ẹgbẹ̀rẹ̀ sísì dì náà ni ẹnìkan bá mú kíní ó bá mú téèpù bá wọn sáré tagbẹ́ orígbé sísì dì náà ni wọ́n ti gbẹ́ síbẹ̀ ẹlọ́bá àwọn ọmọ lókè àwọn màmá nígbà tó máa mú kíní dé seven feet plus ah. <laughs> ah. Wàláìwé dákẹ́ ni mo ní ọlọ́run ọba sọ pé àwa sọ pé tọ́lọ́run la máa mú iṣẹ́ ìdí ní báyìí ní òfin pé ọ̀láì bàbá yóò lè sọ̀rọ̀ mọ́ ẹ̀mí náà tún wá mọ́ ọmọ ọ̀fin sínú wá sí nígbà tí dáa sí màmá tán ọba tún bá mẹ́sẹ̀jì yẹn fáwọn tí ròyìn ẹbá kù lórí wọn kò rí bẹ́ẹ̀ ò bá ṣe máa ń ròyìn ò mo mọ̀ pé bàbá yìí kò ní jiyàn ẹ mọ́ bò mí a ti máa ja ìrìn ẹ ti pẹ́ àwọn afẹ́ kòkó sínú sáré àwọn akẹ́ òkúkú àwọn àbàrà ní òkúkú ti kú àà ìwọ̀ ni bá ti gbọ́dọ̀ sí gẹ́gẹ́ ń bà tó wà láyé láti gbọ́dọ̀ sí gẹ́gẹ́ wọ́n máa lílì méjì ìlà kódà kọ́yá pé wà láwọ́ kára tí làwọn naijiria. nàìjíríà. arédò nàìjíríà. kọ́yá kọ́yà nìyá ni gbogbo ọlẹ̀ nàìjíríà pátá gbogbo gbogbo àwọn àwọn agbárí burúkú táwọn ti jọba bí ń ṣe yẹn ń gbogbo wa bẹ̀rẹ̀ sí wọn. ọlọ́run á ẹjọ́. wà láwọ́ kódà pé apéyàn ní ọdún gbogbo ilẹ̀ nàìjíríà yìí lápapọ̀ wàláyà ẹjọ́ tó bá kú gbogbo gbogbo space tó fẹ́ gbà kò tóbi títí láfẹ́ rẹ̀ lórí títì kò tóbi títí sáré afẹ́ dúró ọ̀rọ̀ ó ní ó ní five acres kan níbi kan ó tún ní twenty five acres kan níbi kan in fact ó ti mi ò mọ̀ fún báyìí yẹn tún nílẹ̀ ní ìkíní tọ̀pì o. Ah. wàlá ọ̀gá náà ti làwọn àrẹ̀dọ́ nàìjíríà wàlá ọ̀gá náà ti làwọn àrẹ̀dọ́ nàìjíríà. Ana aṣiwèrè ń kọ́rọ̀ jọ. Àlàyé àjọ ni ẹni àmì wà lè láwọn ẹ jẹ́ ká sọ fẹ́ni tó ń kó aláàjọ tó ń kó pàǹtí jẹ. eléyà wúlò eléyà wúlò lẹ́rù rèé fi ń pọ̀. aláàyájá ni aláàmì wà ní àlà dàmátàlà àdàmánà lè fún ti ra kí. ẹ ya ṣe wá àti fẹ́ni tó ń kó pàǹtí jọ yìí. àlà. ẹ ní kó ṣe pẹ̀lẹ́. àlà. ẹ ní kó sì mẹ́jọ. aláyájá ni aláàmì wà ní àlà. ẹlẹ́mi ń kó pàǹtí jọ títí títí kódà kò gbádùn ara ẹ̀. kò ní kọ̀kan balẹ̀. kò lè sùn. wàhálà gbogbo owó tí yàrá ti ní sọ́kàn ẹ̀ balẹ̀ tí ò lè jẹun kan tó ń gbà tó ń kó sí nígbà tó ń kó náàkì kọ̀kan tó máa pa fóònù tó máa sùn lọ. aláyá jáde ẹ̀lẹ̀ àmìwá lè hàlá. wàá kàn máa ṣẹ́rù owó máa ṣẹ́rù owó ṣẹ́rù owó ṣẹ́rù owó. sàmátàlá sàmátà lè fọ́jì. torí pé ń tó máa ń kọ̀ǹpìtì ni kò fẹ́ òun lọ ó tún bọ́ pé lágbájá náà tún ti ní nǹkan báyìí ẹ̀ẹ́n òkè èmi náà ń bọ̀ ah, èmi náà ń bọ̀. dáadáa ní ayé ni wà ní halala. má forí wórí ọlọ́run mọ̀ ọmọ ń kojú ọ̀fẹ́ lónìí. jamaatala hasamana ha fáwọn yìí. jamaatala hasamana lè fìtìrọ́tì. wọ́n wá oríire tó wà ní kéèyàn kó nǹkan jọ máa dàlà àzàmàdà ní ìjìnlá bí. tọ́lọ̀ ń bá kó nǹkan jọ fún ọ̀yàn tọ́lọ̀ ń bá kó nǹkan jọ fún ọ̀yàn láyé èyí tó yẹ ni kéèyàn tọ́ bọ̀ nǹkan yẹn kó bẹ̀rẹ̀ sí ṣe fáwọn èèyàn kó gbalá dáyàn kó tó kú. àtàkùlù torí pé tí ò bá ṣe kó rán ti ijọ́ tó ń máa fi nǹkan yìí lọ. yàtọ̀ ẹ̀dàlá zamana ó ń kó kalẹ̀ di àwọn kan ni. ọ̀wá kò fún àtàkùlù kó láyà omi ní àyè fàkàbọ̀ ṣe ìyẹn ṣe tún wá pọ̀ jù àtàkùnlù kúlẹ̀ yọ mi alifa dínkì. àtàkùnlù kúlẹ̀ yọ mi alifa sàmàkì. ìkọ̀tún nìyẹn. àtàkùnlù kúlẹ̀ yọ mi alifa sàmàkì. kúlẹ̀ yọ mi alifa sàmàkì. tó rọrùn fún ẹ bó ṣe lówó tó kó jẹ gbẹ̀rún ẹja kọ́njọ́ kan one thousand fish. àtàkùnlù. Ìtàfà ìsọ́ndẹ̀ tí wọ́n tún lágbára jù. Wúlà yá omi ní alifà kààbọ̀ ṣe. Àwọn ní tí ó rọrùn fún ẹjọ́ kan kó jẹ màálù, kó jẹ àgbò 1000 kò lè dẹ́yẹ̀ kan jẹ tán. àtàkùnú ọwọ́ àwọn òpin yẹn tẹ̀ títí wá lágbára jù. kúlẹ̀ yá omi ní alifadi kí. èmi tẹ̀ tó wá ń sọ fún àbábí wá sí ìpín àtàkùnú kúlẹ̀ yá omi ní alifadi kí n ti tó rọrùn fẹ́ kó jẹ gbẹ̀rún àkùkọ adìyẹ kan tán jọ kan. àtàkùnú. àbábí wá sí tó sọ fún pé bóyá ya tó tóbi jù o ti gbogbo rẹpẹtẹ nú. abakolo kò láyà omi ní àyè fàṣàmàkì. wọ́n máa gbóúnjẹ síwájú èèyàn báyìí láàárọ̀ oúnjẹ ìrọ̀lẹ́ báyọ̀ wọ́láhì làásù èyàn jẹun ìrọ̀ àdè máa bàtà èyàn dẹ̀ máa jáde máa gbá mi ìdí jẹun náà jẹ yìí mọ̀lẹ́bí ń yó. àtàkùnú. lárúbáwá ọmọ bọ́ ṣe ń ṣe àlejò sí wọ́láhì kì í ṣèròyìn fáàrí o ó wá ń tù ní kíni ìrísẹ̀ mú dání mi rábìlọ sáàkì mú dání ebi dẹ̀rẹ́ mi ń fẹ́ yó nọ́bá ibi tán tí ibi tàà ti ń jẹun ẹmọ ọmọ ìjọba ni wọ́n gbàtà wà lọ ìjọba sàọ́dí lóyìn ìgbà ìsìn ibi tàà ti wá ń jẹun ibẹ̀ fẹ̀ jù mọ́sálásí yìí lọ tàbá ti wọlé báyìí ọwá ní oúnjẹ lẹ̀ báyìí

fruit oríṣiríṣi rí àwọn juice àwọn juice tí ẹ sí pé wọ́n extract ẹ̀ direct tí kì í ṣe àwọn tó ti ní àwọn kẹ́míkà tí wọ́n fi preserve ẹ̀ ń kó sí ẹ wá máa rìn lóko báyìí àwọn oríṣiríṣi àwọn ìpápánu ṣokoléètì gbogbo ẹ̀ lóríṣiríṣi àwọn èèyàn afọ̀kọ̀ ju ẹlòmí ìpẹ́jẹ́ tó yàgbẹ́ èyí dẹ̀rẹ́ mọ́ bára ní tí mo bá ti jí lè yọ báyìí mo ti jóná nìyẹn ó kè so ẹ̀rú àpàyín pé wàláhì bó ṣe lè ń ká pọ̀ tó tà ń wọlé tà ń jẹun bẹ̀ àjẹ́ tán ẹnu wọ́n tún máa bẹ̀ pé yẹ́lẹ̀ yẹ́lẹ̀ wàláhì ìbá ìyẹ́sọ̀jẹ̀ wàláhì lóṣèlúkùn lóṣèlúkùn fi wàláhì ọ̀gẹ̀dẹ̀ àwọn ọ̀gẹ̀dẹ̀ ọ̀gẹ̀dẹ̀ tó yá pé ọ̀nà máa fi yàjẹ́ wá kìí ṣọ̀gẹ̀dẹ̀ tí wọ́n fi kámbàdì kan lọ́dọ̀ wá ní àwọ́gẹ̀dẹ̀ tí wọ́n máa lọ yí máa ṣe ojú máa ṣe mú wá ní ṣì tẹ́bá wá ní ẹ̀rí kó dé pọ́n lè kó ti ń bó báyìí kó a máa lẹ̀ mọ́gẹ̀dẹ̀ à ìjẹkúsí ẹ̀. àtàkùnlùkù jẹ́ kólà yá mi ní àlèfà kábòjì. wọ́n náà tún ẹ̀rẹ́ lífa àwọn àbí kọ́ má máa jẹ nǹkan báyìí mọ́ táwa ń jẹ. kólà yá mi ní àlèfà kábòjì. wọ́n ní wọ́n ní títí wọn náà tún ṣe ráìsì tí wọ́n sọ̀rọ̀ ẹran jíjẹ. kólà yá mi ní àlèfà kábòjì. gbogbo tí èmi àti ìṣìn jẹ tá ń dára sí àwọn òtún tó jẹ mọ́. àtàkùlù. wọ́n aláǹfààní owó. mi ní láwùrì ní àlefà kan bó ṣe. ẹ̀rọ ọlọ́run kan wọ́n sẹ́ẹ̀dì fídíò kan sí mi ní àná bàbá olówó yẹn kó owó jọ sílé báyìí rẹ̀ gbẹ́gbẹ́ ó rí mọ́lẹ̀ sínú ilé ẹ̀ ìgbà tí ó kú tán ní nàìjíríà wà yìí ni o kí n ṣe kí n tù kí o ó ṣì wà lórí fóònù mi ìgbà tó kú àwọn ọmọ àwọn ìyàwó kò sówó lọ́wọ́ gbogbo nǹkan ti wálẹ̀ millions of naira money gbogbo nǹkan ti wálẹ̀ náà lówó wọ́n wá ní tókù náà ní káwọn kọ̀tà lè yìí káwọn dẹ̀rí ló kéèsì padà sábúlé káwọn máa lọ ṣe ìgbésí ayé àwọn bẹ̀ wọ́n ta ilé wọ́n relocate ẹni tó ń ra lé ló ń bá relocate ilé lọ́ bá ń wú ilẹ̀ lọ́ bá fún àwọn àwọn owó nínú àwọn àgbóṣàkà tí wọ́n rà fún bíbẹ̀ àbámàgbọ́ kálówó tó dáa ni wọ̀lá owó ti bu mọ́lẹ̀ ó ti bàjẹ́. Àtàkùlùkù láyé orí ní àlèfàgábù sí wàtẹ́líbàtù àlèfàtọ́kì bá ọkọ̀tọ́kì wàtẹ́líbàtù àlèfàtọ́kì bá ọkọ̀tọ́kì. Ọlọ́mọjà ṣẹlẹ́yà, tí a bá ní tí ò bá na ọlẹ́ẹ̀dí rẹ̀ mo fẹ́ ṣe pírójẹ́tì kan mo fẹ́ ṣe pírójẹ́tì kan ó wá torí ẹ̀ ò jẹ́ gidi ó wọṣọ gidi ara alé rẹ̀ ò tún gbádùn ẹ̀ ìyá rẹ̀ ò gbádùn ẹ̀ bàbá rẹ̀ ò gbádùn ẹ̀ ìyàwó ò gbádùn ẹ̀ ọmọ ò gbádùn ẹ̀ ó tọ́jú owó.

جاء بالمال في الدنيا لوارثه هل أتى بالمال قبل الموت منتفع kálí pé ilẹ̀ lárúbáwá la wà ìta ń ti yíba ọ̀rọ̀ ọ̀rọ̀ dáadáa jù báyìí lọ ọlọ́njá dínlẹ́gùn yẹn náà lọ́dọ̀ wa ní o a gbọ́dọ̀ dáhùn yẹn dúró jù tó bá ni bẹ̀rẹ̀ nípa ṣe tí ń pẹ́ ní ìsìn á ti máa há sí wọ́n ti máa há wọn pápá nù kan èèyàn ti jókòó tó délé àmọ́ tá a bá ti tọ́jú ní ìsìn àwọn èèyàn bẹ̀rẹ̀ sí dìde. iná làárọ̀ lílọ ìyórí ha máa ń yá ṣàrùn mi ọlọ́kùn àwọn náà lówó àwọn tí wọ́n lọ́wọ́ náà wá tààrà tẹ́kùrú bá ti jókòó yìí wàláì ẹni tó lè ní àràárọ̀ sátidé yẹn àràárọ̀ yẹn pẹ̀lú àánú ọlọ́run kẹ́lùmí ọ̀sọ̀ pé pẹ̀lú ògùn ọlọ́ ìmúnà gbídà nínú táwọn ya máa jẹ kẹ́lùmí ọ̀sọ̀ pé pẹ̀lú ògùn ọlọ́ ìmúnà gbídà ààrẹ ní màwọn tí wọ́n ń ṣe bàbá olówó tó gbé owó tàà fi jẹun kalẹ̀ ńgbàtà lọ tàà fi dé ó pẹ́ká tó dàmọ̀ fóun ní ibi tàà ti ń jẹun náà máa wábẹ̀ máa sàfún oúnjẹ a ti máa bá yín fi ṣètò ọkẹ olówó tó gbé owó kalẹ̀ ààrẹ mọ̀ fóun ní àà ó pẹ́kẹ̀lẹ̀ náà tó mọ̀ fóun ní ọ̀dọ̀ tí wá ń gbólówó kan ṣe rú afẹ́ sàfàdẹ̀rú èmi ò lè ń sàfàdẹ̀nì kan máa sọ dẹ̀rú gbogbo yóò kọ́ lọ́nà ṣe fún ẹ lówó wàláhì làzín mi ń sàfàdẹ̀ máa wá lọ máa lọ ṣe kúbẹ́kúbẹ́ lọ́dọ̀ olówó ọlọ́mọdé ara padà sàbúrú àṣírí lánàá ààrẹ ní ṣílẹ̀ náà ń bìí ó fẹ́ gbalada ni ìtàbá sọ fún tí ò bá ná ọlẹ́ẹ̀dí rẹ̀ kò ní gbalada ni àwádẹ̀ gbalada pa àsọ fún kò bọ́ ẹ́ àǹtún hàrù láhì máa ti jàdọ̀ bẹ̀ẹ́ tó ti lọ ọlọ́run ló nílẹ̀ náà ní fọ́lọ́run ó ní ọlọ́run tó dẹ̀ nílẹ̀ olómẹ́rin tó ń fẹ́ fi tó ń fẹ́ jẹ́ kó padà rí kí àbàjẹ́ lórí rẹ̀ gbogbo etí fèrè àánú ń sọ yẹn ẹ má jẹ́ kọ́rọ̀ rẹ̀ bà yín lẹ́rù ẹ má jẹ́ kọ́rọ̀ rẹ̀ já yín kó já yín láyà ẹjá fọkàn balẹ̀ ẹjá jọba àwọn òṣèlú ní bó ṣe tẹ́ níjà kí ní àná náà rí i pé òun á káwọn kò dán máa fi ewì ṣẹ̀sìn tẹ́sáàrí ẹjá máa wù tó ń bọ̀ yìí náà wal aqibatu lil muttaqin àtúbọ̀tán àtúbọ̀tán rí olùpáyọ̀ ọlọ́run lónìí ọ̀la kó wà ní ká máa wò ẹjá máa wò bẹ̀yìn èní kọ́ ló má ta ọ̀la gangan ní kókó ẹjá wá wú báwo lọ́la yìí ṣe rí lóòótọ́ mọ́nà afẹ́ sọ̀rọ̀ nípa ìyàwó Fir'aun táàdì wo lòún tẹ́kì gan-an nínú ọ̀rọ̀ yìí

ẹnbí ọlọ́run ọba ìtì aláǹfààní àti gbára wa pẹ̀lú ní kọlọ̀kún máa ṣe ń balẹ̀jọ aburú fún àtàgbọ́ àtàwọn àtàgbọ́ kọlọ̀kún jọ kọyọ ní tiwa kò ṣe wá lẹ́rù rẹ̀ tó gbà tán kó máa ṣe wá lẹ́rù rẹ̀ ìtò ní kọ́sẹ́kọ́sẹ́ mi lẹ́mí tó wá fi dúdú sínú fún títà tó fàánà kalamu alhamdu kashara allah ilaha illa an kásẹ̀kùrù kawàtú rẹ̀ salamu alaykum wa rahmatulahi wa barakatuh.